ọ̀rẹ́ mi báwo ni gbogbo ẹ̀ ah, ṣóun gbúrò dèjì. àlàáfíà lọmọ ẹ wá ah, olúwa ṣeun. gbogbo ìgbà tó bá pè báyìí lóun náà máa ń béèrè ah. àtàwọn àbúrò ẹ máa ní kó àlàáfíà gbé ẹdún náà. kí ló ṣẹlẹ̀. pípè tó pè last ó ní ṣọ́ọ̀túnla ló pé àbíjọ́ mẹ́rin ọ̀tún àbíjọ́ mẹ́rin ṣá ó ṣà ní àwọn ẹrù wa kan tó máa dé so ìyá dèjì káwá sọ pé mi ò béèrè dèjì sí ò ní sọ fún mi pẹ́rù tún máa dé àbí o fẹ́ dájẹ́ o lè dájẹ́ o mọ̀ pé o lè dájẹ́. pé ìfún wo gangan ló máa béèrè pé báwo ni o ṣe ti fún mọ́mì mi ní àwọn nǹkan tiwọn. èmi náà kàn sọ̀rọ̀ ni mo ti mọ̀ pé pákéjì tèmi ó máa ṣe sọ́tọ̀ á dẹ̀ ṣe tiẹ̀ náà sọ́tọ̀ ó sì mọ̀ pé kò ní papọ̀ rárá. ẹnu ọkọ mi àkànní ìkọ ọmọ ẹṣin ẹ eh, má wọrí òun kú mọ̀ dọ́là ló fi máa ń sanwó oríkì fún mi pẹ̀lẹ́ bàbá mi báwo ni iṣẹ́ olùwà ṣeun àlàáfíà lèmi náà wà ah mo ń jíṣẹ́ o wọ́n pé mi lè má jíṣẹ́ fún mọ́mí àtàwọn àbúrò ẹ̀ <laughs> pẹ̀lẹ́ ọkọ mi àwọn pictures àti recorded video ilé alfaṣọ ti rí wọn. oh good exactly bó ṣe ní kí n ṣe yàrá ẹ ni mo ṣe o ò tí wò àhọ́ra ẹ̀ tó bá wù wá rí pé nǹkan tó ní kí n ṣe ni mo ṣe same thing pẹ̀lú kitchen uh, <laughs> then the paintings are you sure o like if there's anything tó bá fẹ́ change ó sì ṣe ṣe o alright there ah fẹ̀kàn tẹ́lẹ̀ kó máa san contractor fún mi nígbà tó bá dé ẹni rẹ̀ ní gbowó mi náírà <laughs> mo jẹ́rìí ẹ̀ ò ṣe bàbá mi ọmọ àtọ́jú ọ̀nà àmì àmì láyọ̀ ló máa dé i'm fine i'm fine Alright there. Love you so much. O ṣé ọkọ mi olúwa wà pẹ̀lú ẹ o. Màá ṣe jẹ́jẹ́ o ẹ́. Ọkọ mi jọ ṣàánú mi màá ṣe jẹ́jẹ́ o. Àmín. Àmín lórúkọ Jésù. Thank you my darling. Love you so much. Ó dàbọ̀. Màá jíṣẹ́, màá jíṣẹ́. <laughs> oúnjẹ ò tí rẹ̀ dí okùn díẹ̀. Máni ìdílé mi. But Dara, she o ti gbé juice for me náà eh? Ẹ kò mú lókù. Dara, èmi ló gbé juice lẹ̀ fún lòókúnlẹ̀. Ọjọ́ wo ni mo ti sọ fún ẹ pé tó bá máa gbé nǹkan fún mi, o ní láti kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì ni. Dá mi lóhùn, ó ti àwọn ọ̀rẹ́ mi tó wà ní UK ńlẹ̀ lẹ́ẹ̀mbẹ̀ yẹn. Tọ́jú wà nílùú òyìnbó, ìyàwó wọn máa ń kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì. Ó sọ mo tó bẹ̀rù náà ọmọ ìyá oyin tó bá máa gbé oúnjẹ sílẹ̀ ó máa kúnlẹ̀ ni ọjọ́ tí kò kúnlẹ̀ bọ́bọ́ yẹn mú kí o wá sí nàìjíríà ni wọ́n gbẹ̀ngà náà ẹsẹ̀ ìyàwó ẹ̀ bọ́lá lẹ́lẹ́bẹ̀ wọ́n kúnlẹ̀ ó yà sọ fún ìwọ tó wà nàìjíríà kí ló mú ẹ náà. ọ̀nì tí kẹ easy náà àtọ́dún tó ti fẹ́ mi ṣé mo máa ń fún ẹ ní nǹkan lórí ìdúró rí ni ordinary omi gan mo máa ń kúnlẹ̀ ni bẹ́ẹ̀ àtìgbà tí mo ti lóyún ni dókítà ti sọ wípé a gbọ́dọ̀ máa kúnlẹ̀ ká má máa bẹ̀rẹ̀ ká. it's part of exercise ilẹ̀ oko kúlẹ̀ kó dìde kó má lè exercise ni kì í ṣorúkún ló lóyún sí náà. ìyá tó mọ bẹ̀rẹ̀ ayé mi ó máa mọ parí ayé mi. má bínú ṣàbàbí. ẹ lẹ̀ níbí o. Ah, ìyá ìyá dára. bí ìbáyé o. ọjà ọjà rí ẹ pẹ̀lẹ́ ọjà ẹkùjọ mẹ́ta ọjà rí dádì rẹ mo fẹ́ rí. Ah, ah, ọkọ mi. báwa. lẹ́ni tó ti jí jáde láti dájí ó dàbí ẹgbẹ́ mo ń gbóhùn rẹ̀ ní lẹ́kẹ̀. Ah, a jẹ pé fíìmù Africa Magic Yorùbá tí mò ń wò ni. Africa Magic ó máa jẹ ohun rẹ̀ gan kẹ. lẹ́mi ṣé jí jáde látàárọ̀ o. ó ti jí jáde. bẹ́ẹ̀ni sá. ẹ hmm. eh, ṣùgbọ́n mo ò ṣe bẹ́ẹ̀ ni rò dá fún mi ṣé kò fowó mi lẹ̀ ṣá. in fact ọ̀rọ̀ yín ló sọ kó tó jáde láàárọ̀ yìí tó bá ti dé báyìí ó ń bọ̀ wá rí mi. dédé ìwádìí èfẹ́sì yóò ló ń bá mi pàfọ́ọ̀mù èmi kẹ́ eré orí igi ni o ṣé ń gbọ́ torí pé kí ni èmi rò dá fún mi ó dẹ̀ mọ̀ pé mo máa ní ìdí owó yẹn àbí hmm. alábọ̀nbọ̀n kì í dágbére olùkó tó lọ. ọwọ́ ní báyìí lè fi ń tí n bá pé mo máa bá yín fà lọ́rọ̀ ọlọ́pàá díẹ̀ ni ẹ pé ọmọ ìgbàre mi ṣó yí ẹ wà láìtàláì. dàdí ẹni ṣe bọ́mọ yín lè máa pè mí nígbà jẹ́ pé gbàgùrà lèmi náà ti wá lẹ́gbà. gbàgùrà rẹ yẹ rẹ mọ ń wo rẹ mọ ń wo wo bá lùkù ẹ wà wà mú báwo nílé ìgbà yìí ọdún mélòó ni mo fẹ́ ṣe ní ìgbà báyìí. ṣé òde ní bọ́stánsì. kí ló sọ. wo o tiẹ̀ ti wá mọ́ fọ̀dà ni. bàbá yẹn ń bínú gan ni fat ṣe ló ń pọ̀fọ̀ lé mi lórí. ṣé wọ́n pọ̀fọ̀ lóòótọ́ ọ̀fọ̀ gidi ni náà ó sọ pé tí ba bá lọ labalábá máa padà wá. wọ́n sọ pé àwọn tẹ̀yìn ní ìdásí lọ sí station rárá ipa àwọn máa jáde sọ̀rọ̀ wa ni ìwọ náà débi condition tí mo wà ìbàbá ẹ̀ dẹ̀ máa ná oògùn. pákéjì nìyẹn wọn máa ní bí ewúrẹ́ bá bujú ẹ̀yìn o máa ń fèpè fẹlẹpè ní gbogbo yẹn gbàgbé ẹ pákéjì ni so má jẹ́ kí ẹ̀mí ẹ ká sókè o máa rántí bébì mi eh you know I love you you know what ọlọ́run náà ṣe ìyanu ọlọ́run á ṣe bọ́tẹ́ eh, ṣé ìjẹ́pẹ́ lù ti ń báyìí. ẹyẹ mi ń jà. na na na bébì mi nìyẹn na àwọn yẹn máa ń rántí eléyìí na you know i love you àmà sanwó bàbá yẹn ṣé yẹ ló bá mi wo oúnjẹ yẹn. mi ti kúnlẹ̀ lẹ́ẹ̀kan o. Eh, i love you <laughs> bàbá yẹn dẹ̀ kẹ́mi mi sókè jù lọ. Ah. ìyá tó mọ̀ bẹ̀rẹ̀. abẹ́ ẹ ló máa gbọ́ lọ́nà wọ́n mo lórí wọ́n mo lórí gbogbo kọ́ owó ìṣìgbìn ẹ́ o tún fẹ́ jí mi lówó. o fẹ́ jí mi lówó àti yín lówó náà ẹ fi ìyọ́lẹ̀ dà lè jí yín ló bá wò. ẹ̀yin náà ṣé ìkọ́ tó yẹ kẹ́ fi rọ́ọ̀yì lélẹ̀ ṣé pílò lélẹ̀ ẹ fi pọ́ọ̀sì rọrí nínú ilé tẹ̀ gbé ilé táwọn ọmọ yìí jọ ń gbé pẹ̀lú yín ẹ fi pọ́ọ̀sì rọrí. jọ ṣé mo kọ̀ǹpléènì fún ẹ. ṣé mo sọ pé ẹ bá wọn dùn. ọ̀rọ̀ ìdùnnú ìhùwà rárá ọmọ. kí lẹ́yìn ṣe ń bì. ó fẹ́ jí mi lọ́wọ́ ni ẹwà ẹbọlẹ ń bẹ ọ fẹ́ jín lówó báwo ẹ máa repeat láì tó bá ti lọmọ o mo fẹ́ jín lówó mo ní kí ìsàánú pẹ̀lú pọ́ọ̀sì rọrí kò ń ṣe pílò lẹ́nu kó mọ̀ máa dùn yín létà kó máa dùn kó máa gbé yín kiri ẹni wọ́n fẹ́ jín lówó. yóò mọ kí ló ṣẹlẹ̀ gangan náà tẹ́gbọ̀n bá ti jín yín lówó ṣé wàrà ta ni kò lọ jín ẹ fẹ́ kọ́ pa ni. ọmọ tó bá jalè wọ́n máa pa náà ni. kọ́ pa kọ́ pa wáàbì mm-hmm òkè ìdá ṣé pílò lẹ́yìn fi ṣé pílò lẹ́yìn gbé lọ rí. àyà máa lọ fi pílò máa lọ fi ó máa sọ bọ́ọ̀sì di pílò lò. ẹjẹ máa pa ẹgbẹ́ mi ẹni jẹjẹ pa mí kẹ́kọ̀ọ́ jí owó. ìyá ẹ fi pọ́ọ̀sì sínú ọyàn kẹ́wí tẹ́ bá ti ní breast cancer lásán mi ì mọ́ pa ẹ̀ o ebi ò lè bí ẹ̀ lọ́dọ̀ sí tù ẹ ti gbọ́. ẹ mọ nǹkan tẹ́ ẹ máa ṣe fún mi ẹ pa mí ṣé ti bá pa mí ẹ máa rí pọ́sì láì pa mí ẹ lè rí pọ́sì. wọ́n máa wà wáyé. jàre jàre jàre jàre. kò sí ọ̀kan lẹ̀. má ṣe ṣe má ṣe ṣe o má sọ ṣe. lọ fọ́ káńsáàsì owó ni tún ṣe báyìí náà. àwọn èyí àwọn ẹgbẹ́ mo gbẹ gan àwọn tó ti ń tó dèmí ìgboro yẹn o ṣá mọ̀. láìta sìgá mi ní kankan ọlọ́run. èmi ti bọ́. ọlọ́run fọ́ọ̀mù. so my dear bí gbogbo ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn because um, bí gbogbo nǹkan ṣe rí mo ṣe ń plan ẹ̀ báyìí but um, mi ò tí ì mọ bí movement mi ṣe máa rí for now ó depend lórí ticket tóun bá bá mi rí because ó ti jẹ́ kó yé mi pé òun lòun bá mi ra ticket tóun máa send ẹ̀ sí mi yeah time yẹn lè máa tó mọ time tí mi máa kúrò ń bí tí màá land sí America lọ́hùn good and uh, ìwọ náà dẹ̀ mọ bí ilé ṣe rí o mọ̀ pé ìyàwó mi heavy for now good ẹ̀ ní ó dẹ̀ láwọn change pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kan náà ta jẹ́ baba landlord yẹn tí bá ti wá dọ̀hún tí bá ti ń bu owó yẹn tí bá ti ń jù sí wọ kọ́kọ́ lọ lé kó lọ bá mi fún ìyàwó mi kó bá mi fún kó sanwó ilé kó náà wà all right you understand. bọ̀ ìmúwálá ìdíyà kan àdíyà kan tí mo ní yẹn ni pé wáì tẹ́ ẹ̀ kárí ìyàwó yín along at least gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yín ó mọ nǹkan kan pa ẹ̀ ó yẹ kẹ́ ẹ̀ kárí ẹ̀ along at least ó máa mọ bó ṣe ń lọ. òde ah, ah, ń sọ̀rọ̀ báyìí kò possible now òde mọ̀ ìyàwó mi kì í pẹ́ sunkún kò ń pé sunkún náà wo condition tó wà yẹn tó heavy màá wá sọ fún pé mò ń mò ń travel tàbí mo fẹ́ lọ bá dọ̀hún ó mọ̀ pé ìrìn àti ẹ àníyá àní bàbá mọ́ ẹni èkejì family wa ló wà lóyìnbó kò sí social media máa jà náà ifá ẹni tó wà lóhùn gan mo ń láti sọ fún ni pé ìyàwó mi lásídẹ́ǹtì ni. Ah, ah. ẹ̀gbọ́n mi ò tó yẹn ni. ó kú. wáyé tẹ́ ń parọ́ tó tó bẹ́ẹ̀ mọ́ ìyàwó yín ìyàwó yín ò kú mẹ́. ó wá yọ ọlọ́run pé ìyàwó mi ò kú pálá yẹn ni ìyàwó mi náà ó yọ ọlọ́run ọ̀nà àtijẹ́ ni. ìyẹn wá pọ̀. Eh, èdè aláìkówó o ti bá dọ̀wọ́ sí ti bá ń bùbù ìyá tí mò ń jù sí ẹ tó ń jù sóhun ṣé ṣé ìwọ́gọ̀ ò change bíi two bedroom ẹ̀ bíbi tó há tó wà yìí ò change ẹ̀ dá mi lóhùn. inú mi máa dùn ṣùgbọ́n yẹ kó ah, ó pọ̀ irọ́ yẹn ti pọ̀ jù wọ́n eh. ṣáà tèkẹ́ ẹ̀zí ṣá ẹ tèkẹ́ ẹ̀zí o. òun ló ń pè mí. ṣé yẹ ẹgẹ́ ọ̀yẹn. òun ló ń pè yẹn kò bá sọ̀rọ̀ ó lè fẹ́ bẹ́ẹ̀ jùlọ. ẹ lóde ẹ báwo ni ṣó wà ókè. Okay ó wá ń ṣọmọ àlè oṣù pọ̀pọ̀rọ̀ ẹni mò ń sọ lọ́wọ́ ọ̀dọ̀ ìyá ọkọ ẹni mo wà yes my only sister tí mo máa ń sọ̀rọ̀ ẹ̀ fún ẹ oyin kan good <laughs> o fẹ́ bá sọ̀rọ̀ oṣù ọ̀ just hold on hold on ìyàwó mi fẹ́ bẹ́ẹ̀ sọ láti Amẹ́ríkà. <laughs> hello ìyàwó mi. báwo ni iṣẹ́ wa ókè. Okay bá mi kí pó kù tọ́jú mi. ẹ̀dẹ̀ pẹ̀lẹ́ ẹkú náwó ẹkú tọ́jú ẹ̀gbọ́n mi. ọmọ mi ṣorere máa mọ ìyá rẹ lójú ọmọ mi ṣohun tó tọ́ máa fi màmá rẹ ṣe o olówó bí olówó bó rẹwà bí ó rẹwà bó kan lápá bó kan lẹ́sẹ̀ màmá ẹni ni màmá ẹni. ọmọládé ibi báyìí mo wá jókòó sí tó bẹ̀rẹ̀ sí í mu sìgá kí ló dé tí kìíní ìfẹ́ tó fẹ́ joyè alábọ́ọ̀mù tó fẹ́ dẹ̀wù mọ́ ẹ lọ́rùn báyìí àbí kò tiẹ̀ wá tó bẹ̀rù kò tó ṣáájú ó tiẹ̀ bẹ̀rù mi mọ́ ó wá síbi òun àfọ̀ sìgá nínú à yóò mọ̀ kí nì kí gan nì ẹlẹ́nu nílé yín mo tún wá síbi ẹ tún tẹ̀ ẹ́ nù wá rí báyìí kí ló ṣẹlẹ̀ gangan gan à kí ló dé mo ní mo ní yín lára á ní yín lára o dúró náà premises ilé mi náà ló ṣì wà tó bá fẹ́ mu sìgá olórí burúkú ẹ wàá wọ inú gbó wà lọ́wọ́ wà lọ́ mu sìgá nínú gbó oríṣi randis mi náà ló ṣì wà. ló ṣẹlẹ̀ ṣé wọ́n lè wà ká jẹ́jẹ́ ti ẹ̀yìn kí ló dé gan-an kiri. mọ́ládé èmi ni mò ń rànjú káàkiri gbogbo náà lé èmi mò ń rànjú káàkiri gbogbo náà lé irú ọmọ àlè wo lè fẹ́ yà. mo fún sìgá yẹn fún mi kí ìjà i'm not. i know you're not okay. oúnjẹ yẹn ti fẹ́ jiná ó kù díẹ̀ even kó ti wà ní eighty five to ninety percent within five minutes nsìn tó máa jiná tán ó ti ń sọ fún mi pé ó kù ní àpòlẹ̀ sí over twenty minutes. ṣé mo pín delicious meal máa fẹ́ fún yín jẹ mi lè fún yín lóúnjẹ tí ò dáa jẹ. mo ti gbọ́ àbí ọgbẹ́ wa sọ náà làwọn ọgbẹ́ mi ìta mi gbọ́ sí kitchen fúnra mi. honourable. ìyá. alátìyìn ni mo rí yìí náà. one point five million. <sighs> honourable mi ò bí nǹkan tó tó yẹ. Thank you. No problem. Thank you so much. No. This is huge. Yes. Mr. Obìnrin nǹkan tó tóbi. Bọ̀dé kọ́kọ́ tẹ́lẹ̀ rí ni. Ah. Ìrọ̀rùn gbé ni ìrọ̀rùn yẹn. Àbúrò. Being Now, ibi tó wà yìí, eh, uh, less than two months now, ó ń gbà expire yes. so máa fẹ́ kó yọ ní kò lọ san owó yẹn fún màmá yẹn ṣùgbọ́n kí wọ́n tó fi jẹun yẹn. thank you. o sì yẹ dẹ́nu owó náà sọ pé tún ní dáhùn kọ́kọ́ pẹ́pẹ́pẹ́. yes together. yes. ọ̀rẹ́ change wardrobe food this and that. Ah, abẹ́ àwò sẹ́dọ̀ ìgbà ní next week máa tún rẹ̀ ń bọ̀ ṣẹ̀ṣẹ̀ àmúhàn rẹ̀. thank you god bless you àwọn olúwa ń tiẹ̀ ẹ ṣe kan ah, we appreciate god bless you ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pẹ́ fún mi ikú tó máa ń yáwọ́ báyìí kò ní pa yín ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pẹ́ fún mi ẹ pẹ́ fún gbogbo àwọn olólùfẹ́ yín ìṣàdá kí n ọmọ mi àwọn ọmọ yín gbogbo àwọn ọmọ yín náà olólùfẹ́ yín wà pátá tí fẹ́ yín báyìí gbogbo wa ọlọ́run àjẹkẹ́ pẹ́ fún wa àti ìyàwó yín gbogbo àwọn olólùfẹ́ yín. thank you very much. olóyìnbó bùdẹ̀ ni just a piece of advice fún yín o apá lásán ni ìdáhùn ipá láṣẹ o mi dẹ̀ mi bóyá máa láìkẹ́. ọ̀sán gbọ́dọ̀ máa sọ̀rọ̀ náà. Ah, kì í ṣe ẹ̀yìn kì í ṣe àgbàlagbà tí ó bá jù ọ̀nà nìkan ló lè gbà nínú ọ̀nà ẹnìgbà ló lè gbà nínú ọ̀nà tó lè máa. ṣe rí àdúpẹ́ lọ́wọ́ fún last election then mo ní àwọn ọ̀rọ̀ kan tó wáyé nígbà yẹn not on you but lórí àwọn politicians náà ni mi dẹ̀ mọ èyí tó lè bẹ́yìn náà lọ níbẹ̀ ló jẹ́ kí n fẹ́ sọ ṣe rí gbogbo àwọn tó bá ń bá yín ṣiṣẹ́ bóyá politician ni wọn bóyá wọn kì í ṣe politician ẹ jọ̀ọ́ ẹ máa bá mi tọ́jú wọn dáadáa gbogbo ẹni tó bá gba tébù yín kọjá or tó bá gba environment yín kọjá ẹ máa bá mi tọ́jú wọn dáadáa ẹ especially leaders of the party ẹ máa tọ́jú wọn dáadáa ṣé mo pé tẹ́ tọ́jú leaders of the party dáadáa àwọn yẹn náà máa sọ pé ẹni yìí èèyàn dáadáa ni táwọn bá dẹ̀ tọ́jú wọn dáadáa àwọn ni wọ́n sọ pé ẹni yìí èèyàn burúkú ni couple with àwọn aráàlú tẹ tún tọ́jú gbogbo a ṣiṣẹ́ papọ̀ ẹ ti mókè náà ẹ ní wálẹ̀ so ẹ ti máa máa gòkè sí ni ẹ ti máa máa gòkè sí ni ṣe ti gbọ́ ọlọ́run bá mi ràn yín lọ́wọ́ then number two ni wípé anybody tó bá ti fẹ́ bá yín sọ̀rọ̀ or tó bá wá tó bá sọ pé i have an idea or mo ní nǹkan tí mo fẹ́ bá yín sọ ẹ má lé dànù most of the politicians tó bá ti fẹ́ bá wọn sọ̀rọ̀ báyìí wọ́n náà wọn fẹ́ gbọ́ jẹ́ kó lọ jẹ́ kó lọ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kó wá because ẹ eh, mọ necessary information tẹ need at that period of time tó jẹ́ pé olóde fẹ́ deliver fún yín tẹ́ bá ti wá gbọ́ ṣe mọ̀ pé ọmọ yẹn yọ sílẹ̀ ní ní ìdílé tí ẹ ní ṣubú láíláí because mi gbàdúrà kẹ́ ṣubú ẹ̀yin òde ní bá wọn ṣubú lágbára náà so olùkọ́ni tó bá ti sọ pé fẹ́ sọ nǹkan fún ẹ wá bóyá nǹkan tó fẹ́ sọ make sense bóyá kò make sense ẹ kọ́kọ́ nísìn kẹ́ gbọ́ nǹkan tó fẹ́ sọ ṣe ti gbọ́. gbogbo nǹkan tó sọ pátápátá gbogbo ẹ̀ ló yé mi mo dẹ̀ gbọ́ gbogbo lágbo yìí tí mo dẹ̀ mọ̀ pé èyí tó wúlò ló pọ̀ jù náà I really appreciate you. mi mm, dúpẹ́ appreciate. ṣe ṣe last election tó ń wọ yẹn àwọn agbẹ̀yìnbẹ̀bọ̀dé èèyàn ló pọ̀ jù tí wọ́n fẹ́ ba nǹkan jẹ́ pátápátá. Mm kò jọ sẹ́ni méjì tí wọ́n bí mi kò ní àṣẹ àdúrà yẹn wọ́n ti gbàgbé wípé ẹni tọ́lọ́ ń bá sọ pé àsìkò ẹ̀ tó tí ò bá nílò àsìkò ẹ̀ tó ẹ̀ dá lọ́gàn kò máa sáyé láti mi. tá a bá ṣe kọjá ohun tí ò yẹ kí ṣe ọlọ́run àdégbò wọn ṣé bí ìlú wa ṣe rí ńgbà fún mi ọwọ́ ọdún bàtà kéré láti ibi kan síbi kan ó dà pé three pence or four pence làwọn train ó dà tó stage kan gbogbo train ẹ̀ lè bàjẹ́ pátápátá ṣe bí train wọn ṣe é sìn tó fẹ́ là kọ́ all the way from Dubai down to Calabar a tún ń padà bẹ́ẹ̀ tún padà. dúbúlẹ̀ hmm, ah. ṣé báwọn ìjọba kan wà bẹ̀ẹ̀ tá a ṣe é for years sí ìrìn nítorí àwọn olóṣèlú dé ọlọ́wà fún àṣẹ aráàlú ọlọ́wà fún àṣẹ àti ń ṣe ìkọ̀rẹ́ ní sùwà. I appreciate you. President wa Emeka ló contest láyé tí ó ti lose hope. Bíbí ìlú kò tiẹ̀ sí nǹkan kan ọmọ tó lè jáde ń bẹ̀ at the end of the day ṣùgbọ́n òun ló ń ṣe president ń ìwà dára bọ́ lọ́nà. kò tó bá da àwọn náà máa jẹ́ ń bẹ̀. bàbá ó ṣọ ó ṣọ ó ṣọ. ọmọ rẹ bẹ jẹ́ kí n lo nǹkan ó yẹ kó ti jìnnà sí. <coughs> ó yẹ kó lọ sẹ́ẹ̀tìmọ̀ kẹ́gbọ̀n. Ah, ah. mo ta mi léyìn ní báyọ̀ àti gbé léyìn mọ́ ni wọ́n yẹn lọ fún yìí lọ fún yìí gbogbo àyè kí ló dé. mo ń gbọ́rọ̀ ẹ lọ ẹ ṣe mà mọ́mì mọ́ládé ni àjọ lèmi ń gbà wọ́n ní kí n ṣáà kí n yá àwọn ní owó pé àwọn fẹ́ sáré lò ó wọ́n dẹ̀ dá parí oṣù fún mi ok fine mo dẹ̀ yá yín lówó yẹn nìyẹn mo dẹ̀ fún wọn lówó yẹn pé kọ́ lọ lò ó ìjẹ́ kọ́dẹ̀ kó wá lódì kọ́ máa sá kiri tó ń fè ní déni fún mi tó ń fọ̀ ládàlà fún mi torí nǹkan tí mo fẹ́ wá báyìí ni pé mi fẹ́ rí wọn fín ni o mi fẹ́ rí wọn fín rárá mo ṣe wá fẹjọ́ wọn sùn yìí. tó apẹ̀rẹ̀ àparò káàbọ̀ ọ̀rẹ́ mi ó tiẹ̀ dá bẹ́ẹ̀ ẹ wọlé o ẹ máa bọ̀ bẹ́ẹ̀ ẹ má kulẹ̀ sá o ẹ má tún sá ẹ ra máa wọlé bọ̀. ọ̀rẹ́ mi bóyá ni. ọmọ bá ẹ dáadáa ẹ dúpẹ́. ẹ kásán. ẹ kásán. ẹ lọ lọ́wọ́ tí ìyá kí n gbà lọ́wọ́ ẹ. fifty k ni mà. ọ̀rẹ́ mi gbà wo ni wọ́n fẹ́ fún lọ́wọ́. Hmm. <sighs> lóòótọ́ ọ̀rẹ́ mi mo mọ̀ dáadáa alájọ mi ni kò dẹ̀ kí n ṣèyìn kí n ṣàna tó ti ń kówó fún mi tí mo dẹ̀ ń rí tọ́nà owó ẹ̀ padà àmọ́ bí eléyìí ṣe jẹ́ tí ìwọ náà bá gbọ́ iṣu ẹni ní mú ní tọwọ́ bẹ̀pọ̀ tí ìbá pọ̀ ọmọ tá a tọ́ tí ò gbẹ̀kọ̀ akin àtàbúrò ẹ̀ níbi tí mo kówó yẹn sí pé kó di àárọ̀ ọjọ́ kejì kí n dẹ̀ lọ sọ́jà kí n lọ fẹ́ ra ọjà ọ̀nà ọmọ yẹn ti kó di bí mo yẹ sọ̀rọ̀ yìí mi ì tí mọ̀ ibi tí wọ́n kó yẹn sí ṣé bí ọjà téèyàn bá tà òun ló máa jèrè ń bẹ́ẹ̀ àmọ́ ìgbà tí mi ìrówó yìí tí mi ì rí fi ṣòwò báwo ni mo ṣe fẹ́ jèrè ń bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi mo dẹ̀ ti lọ bá a mo lọ bẹ̀ ẹ́ pé kó má bínú tó bá dé parí oṣù máa fún lówó ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. ẹ dáa inú mi dùn pé mo mi dáadáa ládùúgbò èmi fúnra mi dẹ̀ mọ̀ kí lè ní Tuesday àbí. bẹ́ẹ̀ ni mo. jọ mo appreciate ọ̀nà tó fún mi eh? tó bá ti di Thursday. ok ma. mo lọ fún fellowship ní church títí five pm àti dé wàá bá owó ẹ̀ ńlẹ̀ má bínú jọ ọdọ ń mú ìdẹfẹ kó kọjá àárín wa ṣó ti gbọ́. ọ̀rẹ́ mi náà kì í ṣèyàn bẹ́ẹ̀ ìwọ náà ṣàgbáláyé tó ṣe ń sìn tó bá jẹ́ pé fowó yẹn rajà definitely a ti dọ́wọ́ padà ó ṣàmọ̀ pé owó àjọ ni ó mọ̀ pé kì í ṣe owó ẹ̀ gangan jọ ọkọ mi má bínú ṣó ti gbọ́. ọlọ́run á pọ̀ wọn náà ni. ìsìn ẹ ṣe gan-an ẹ sọ fáwọn ọkọ yẹn sá fún mi mọ́ wọ́n sá fún mi. kò dẹ̀ sọ́rọ̀ bẹ́ẹ̀ mọ́ ṣé mo ti ń wá gbowó ẹ̀ ìyá àdèjì junior kí ni èyí tí wọn tó ṣe é sí ọlọ́mà ní járógun ẹkùn kí ló fa gbogbo yẹn jọgbẹ́ kínní kúrò tó bá lọ jẹ́ pẹ́ lómi ló lọ fẹjọ́ ẹ̀sùn kan àbí tó ń rojú ẹ̀ káàkiri gbòòrò ok kémi ṣẹ̀yàn sí i kọ́ wá fi ẹlẹ̀ kan máa fẹjọ́ mi sùn ẹ̀ ìwọ fúnra rẹ tó bá gbọ́ pọ́n lọ fẹjọ́ mi sẹ́lò mi ìwọ fúnra rẹ máa jàjẹ́ mi oníjà lọ wo ìyẹn kọ́ lèmi pé wá fún mi ìfẹ́ wàhálà ẹ̀ òun ni mo ṣe pìyẹ wá wàhálà yìí tí mi ò dẹ̀ fẹ́ wà wá dìde báyìí fúnra rẹ̀ wà lọ sínú yàrá mi ọmọ ẹ ti gbé ẹrù ránṣẹ́ again as usual ó tún ti bá kaṣọ ránṣẹ́ wàá rí bọ́ọ̀sì yẹn lẹ́gbẹ̀ẹ́ wọ̀dróòpù wàá wá gbé wá torí tí n bá ti tú o máa rojọ́ pé yẹn mo ti ṣá mo ti ṣe mo ti mọ̀ torí ẹ̀mí ìṣe fún. àkọ́bí wa àtọ́ ìgbà wa. ọ̀rọ̀ ẹ ó ń fimú n tí mo fẹ́ sọ fún ẹ ní lọ yàrá rẹ kó lọ gbé bọ́ọ̀sì tọmọ ẹ ránṣẹ́ wa kó wá tu kó wá pín ẹrù wa torí tí máa ní kí n lọ gbé wá sí o lè ní mo ti yọ nǹkan kan sílẹ̀ sẹ́yìn kí ni ìtumọ̀ eléyìí sí dọ́lújú ẹ̀jọ́ bá rẹ sọ òun mo ṣe kíni tá a bá lè búra wa láṣìírí kíni kíni à ń bá kiri ò nídìí yẹn rárá wà nílẹ̀ ìdẹ̀wọ̀ dúròpù wàá rí pé mi ìfọwọ́ kan o mi ì ṣe rárá torí aṣọ mi lẹ́nu nígbà ló máa ní mo ti hìn ẹ́ jẹ máa gbọ́dọ̀ fúnra ẹ kó wá pín. ṣé pẹ̀lú báàgì tó wà lórí ẹ̀. gbogbo tó bá ti bá bẹ̀ olùmọ̀ra gbèsègbè kan yẹn. èmi kí ló dé èmi ò rọ̀ mọ́ ìwọ̀n tó wà yìí. ni mo ṣe wọ́n mọ̀ fẹ́ punishment yẹn kí ni kó lọ gbé fún rẹ̀. E, eléyìí ti ẹ̀ bá ṣọ́ mi mọ́ oh, oh, oh, kele ṣùgbọ́n ẹyọ kan tó fi sí. iye kan mi ebú wọn náà rí i. ìwọ ló lọ́mọ ẹ ìwọ ló lọ́mọ ẹ mọ́. èwo ah, ilé ìfẹ́ wà láò. ó yá ṣí bọ́ọ̀sì kò kí ẹrù mọ́yàn mi jẹ ṣá o. téèyàn kan téèyàn ní sùúrù téèyàn kan bá ti wá kó díẹ̀ tó ti kó pamọ́ nǹkan. emi nígbà wo ni kí n máa yàn ẹ̀jẹ̀ oh, èmi ò ò fẹ́ bẹ́ẹ̀. òsì yóò sí yóò rí mi. tí bá lọ gbé fúnra mi wàá sọ wípé ṣé ṣe ni mo pè é yẹn tó bá pọ̀ tètè ni ó máa pàdé ẹ̀yàwó tó bá dìlíbẹ̀. àbúrò kó <laughs> kódà mo ti fún mi. wọ́n ní kí n pin yàrá kí lọ́ọ̀ lọ́ọ̀ tún máa mọ́ wọ́n lọ síbẹ̀. mo ti gbọ́ kódà wàá pin wàá pin lọ́ọ̀ pin fún rẹ̀ pin fún rẹ̀ tí bá pin fún rẹ̀ náà ló wá gbà. of course. sórí ìtọ́ ilé èmi ló dà pé sáìsì bẹ̀rẹ̀ ó mọ sáìsì tiẹ̀ ń bẹ̀. ilé náà ní tí ó rinrin bíbí aṣọ wa náà bíi two two inches ní ìlú náà ní ìlú náà ní ilé náà tó ilé náà ti dá àmọ́ nísòro mo sọ fún dèjì mo ní kó bá mi ra góòdù bọ̀ possible kò jẹ́ pé òun ló wà níbẹ̀. Hmm, ìyá àtọmọ ẹ̀yin yóò ní sẹ́tìn hmm, ẹ̀ ń bẹ ayíǹgò rẹ̀ jẹ́ kémi gbọ́. jẹ́ra ah, o ah, ah, kéde mo wá dúró dúró mi wá fífún ẹ tó náà máa dìde fi ránṣẹ́ sí mi ni. pé kí n máa lò ó nítorí ojú mi èmi mú lélẹ́yìí ó hmm. ní kẹ́míkà wà lára. mi ò gbà èmi ni mo fẹ́ mú ọtán ni mo fẹ́ mú nǹkan tí mo fẹ́ mú nìyẹn. ìyá kí n máa ṣe yẹn ẹyọ kan ṣoṣo owó náà ṣáàrì ó dìde dé separately kó tó gbé ìrànṣẹ́ ló ti sọ fún mi. ó dà mi ò fẹ́ kankan mọ́. ìyá ọmọ kí ló dé tó ń ṣe báyìí ó ṣàmùpọ̀ ojú ń dùn mí tó kíní bá pé méjì ó mọ ẹni tó ní ẹ fúnra mi ni màá ní kó mú kan kémi náà mú kan àmọ́ òun ló dìde sọ wípé òun máa fi face to wall kan síbẹ̀ ó ní nítorí ojú mi. ọ̀dà mo ti gbọ́ kò sí wàhálà ẹni bá ti nọ́mọ nílùú òyìnbó kò sí àrà tí wọn lè dà. àrà tó wù mí fẹ́ dá báyìí ẹ máa gbé pẹ̀lú pẹ̀lú ilé ilé náà lọ́wọ́ ẹlẹ́gbọ̀dà ìyọ́mu àwọn aṣọ tó ń ṣàjọ tẹ́lẹ̀ pọ̀ jù yẹn lọ. wọ́n anídìyẹ tó mú nǹkan ní nǹkan. ẹ dúró náà ṣé nǹkan ò ṣe mí ṣá èmi ni ọmọlọlá tó ń sọ̀rọ̀ sí nítorí pé ọmọ ẹ̀ fi ẹrù ṣọwọ́ láti ìlú òyìnbó ẹ̀yà àdèjì àrùn rọ́jú ká jẹ̀kọ́ ọ̀bùn ọ̀bùn tó ń pẹ̀kọ̀ ẹ̀kẹ́rẹ́ olójú kan tí mò ń bá ṣe tí mò ń mánéjì bá ṣe tó wá sọ̀rọ̀ ẹ̀ di pàtàkì tó sọ̀rọ̀ ẹ̀ di bàbàrà ẹ̀rọ ṣòro èmi náà pé wípé àwọn ọmọ mi ò lè lọ sílùú òyìnbó ni àwọn kan tó wá gbé báàgì ṣé kí n wá gbé lọlé ni odò dì í nìkan. ta ni ó ṣe bí jìkì ẹ̀dín mo àti ẹ̀ ó bùn mí pátápátápátá. ẹni bí ìyá o ta ni ó ṣe bí ìjìgẹ́ ni máa ṣe o. ìyá níyà o ìyá dára ẹsẹ̀ níbi màmá. laitawayo kusonza Been sleeping on my cradle bed When tears of affection Yeah, yeah, me Yeah, yeah, me yeah, yeah more mama. Bàbá ṣayé títí títí títí tí. Àní bọ́rọ̀ bá kan òkè tó bá kan lẹ̀. Aya òmíràn ó ṣe. Amẹ́ríkà ló dé yìí o, jọ̀ọ́ má dojú tì mí o, ṣe jẹ́jẹ́ o. Oh, my dear ibi tó sọ̀rọ̀ dé ò ti yé mi lórí àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣoṣo yẹn ni lẹ́kọ̀ọ́ gan-an ṣé mo wojú wọn ni because I love you and o dẹ̀ mọ̀ pé èmi náà láti ilẹ̀ ọmọ jẹ́jẹ́ ni mí. èmi náà mọ̀. o inú mi dùn pé ìwọ náà mọ̀ bẹ́ẹ̀ ìwọ tó wá mú mi wá sí irú ìlú tó tutù dáadáa báyìí mi ò lè kọjú ẹ sóòrùn alẹ́ náà kò yé ẹ. jẹ́ ká wọlé òtútù yìí pọ̀. thank you my dear. ó jàre káàárọ̀ ẹlẹ o bí sódà. dádì mo sì pàpà kó ẹrù mi mo fẹ́ máa lọ mo dẹ̀ ti fi kọ́kọ́rọ́ sílẹ̀ sẹ́nu lẹ̀kùn mo wá ní kí n wá dágbére fún yín ni sà. ẹnu ẹnu lẹ̀kùn yóò fi kọ́kọ́rọ́ sí dédé ẹrù yòókù nǹkan ṣé kí n máa òtútù ilẹ̀kùn mọ́ ẹrù kí n máa bá ẹṣẹ́ ẹrù lẹ́sẹ̀yìn. Ah, rárá sà gbogbo ẹrù tó kù mo ti ta mo ti fi jẹun nǹkan iye kan tó kọ̀ kò fún mi náà ni mo ti gbé yìí sà. òun rèé bẹ́ẹ̀ ni sà. ẹ ẹ sì ń ẹ líyò dẹ ti jẹ́ pé ó ń lọ lẹ́ẹ̀sẹ̀yìn owó mi ń kọ́. Ah, dadi tí n bá sọ fún yín wípé máa padà mówó wá ó parọ́ fún yín ni o ẹ̀yin náà ti rí mi tán ojú yín lọ́kọ́ mi ṣe fi mí sílẹ̀ sínú ilé tó lọ ìlú tó wà mi ò mọ̀ kò sí nọ́mbà tí mo lè pè sí in fact mi mọ̀ bí mo ṣe lè gẹ̀ tiẹ̀ ẹ ṣáàjọ nítorí ọlọ́run. ẹ mo ti dìlífìrì rẹ mo ti yànda rẹ ṣó ó ti ẹ̀dá bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ kí n pàdé irú ìwà àtọkọ rẹ mọ́ láyọ̀ fábàdà owó pẹ́ńsọ̀ rẹ mo fi kọ́lé yìí dọ́mi lóhùn ìtumọ̀ díẹ̀ kí n tún máa fi jẹun díẹ̀ díẹ̀ ẹ̀ tó pé kí n má bínú rẹ̀ máa gbà àbí èsì ìwúrẹ̀ kan. mo ti dìlì rẹ ó dàbọ̀ hmm. ah! kí pa yẹn ah! kí ló dé ah! má kò bá mi o má kò bá mi o ti dìlì fún mi o wọ́n ṣe rọ́bì o rọ́bì tó tọ́ má fi màmá rẹ̀ ṣe o. six hundred no problem. mo ń bọ̀. ìdìbò abẹ́rẹ́ abẹ́rẹ́ tó sẹ́kọ̀ọ́ mọ́ mi ò mọ̀ bó ni o ṣe mo fún wọn má bínú mi ò ní láìlọ́n tí màá fi sí. ẹ má wọrí. ẹ ṣe ẹ kúfẹ̀ẹ́ ò ń bọ̀. Mm. ọ̀rẹ́ mi mò ń bọ̀ ẹ gbà chẹ́ńjì lélẹ̀ ẹ ṣe gan o. ah mọ́mì Eh, four hundred ló yẹ kẹ́ fún mi bẹ́ẹ̀ tẹ́tí lọ fún mi lówó lé six hundred lẹ́kọ̀ọ́ fún mi. ẹ ṣe ìyá mi ẹ ṣe mo dúpẹ́ o god bless you. Ah. kí lorúkọ ẹ lọ. ọmọ dára ni mà. bẹ́ẹ̀ni ọmọ dára ni. ah orúkọ àárò á dára fún ẹ o ló wà lórí gbogbo provision tó rẹ mi jókòó sí tí wọn tún máa sun ìṣòwò san fún yàn àwọn máa ṣàtọ́jú wa ẹ. o ṣe mo dúpẹ́ ọ̀rọ̀ tá à ń sọ ló kó sí mi lọ́kàn. ọ̀rẹ́ mi o ọmọ tí ó mọ ọmọ àdúgbò ni àná. ọmọ àdúgbò ni kódà gan-an ọmọ pásítọ̀ ni. Ah, àbájọ wọn kéde kí wọ́n ti ẹ̀ sọ a máa kàn sọ bẹ́ẹ̀ náà ni àmọ́yàn ọmọ pásọ̀ tó yẹ pé pàpà lágé ni wọ́n. tí wọ́n já kùtùkùtù kì í ṣe bí irú ilé. ìwọ́wọ́ wọn ó ń bú iṣẹ́ ìránṣẹ́ àwọn òbí wọn. Ah. ta ló ti mọ̀ wá rí tó ń pè wá o. ẹ̀lú ẹ̀gbọ́n mi. ẹ̀lú báwo ni. báwo ni ṣe wà ókè. Okay mo ti ń try nọ́mbà yẹn látàná náà. kí ló tún ṣẹlẹ̀ kí ló dé. tí wọ́n fà nípa ọ̀rọ̀ bàbá àfà. wòmí wòmí o máa bá mi lọ bá àfà ṣàlàyé fún wọn pé gbogbo nǹkan tó ṣe fún mi ò tí ì ṣiṣẹ́. jẹ́ kó yé wọn wípé lédi yẹn ṣì ń rí mi báyìí ó ń kórìíra mi ni. yẹ́ẹ̀ ni mo sọ fún yín kí mo lọ sọ́dọ̀ bàbá àfáà yẹn náà ó dẹ̀ ń ṣe péyà fún yín lójú méjèèjì èmi gan rí wọn báyìí tí mo délé wọn báyìí tí mo rí wọn ṣàdúrà fún yín. wòmí wòmí sọ fún wọn mi ò tí ì rí o kò yẹ gbogbo iṣẹ́ tó ṣe fún mi ò tí ì rí lédi kan kórìíra mi ni kò dàbí ìgbà tí wọ́n kọ́ wọ̀lú yìí. nísìnyí ó ń lò mí bẹ̀rù ni mi ò mọ nǹkan tó rí gbọ́ ó yẹ ní ẹgbẹ́ nǹkan tó sọ pé mo níyàwó nàìjíríà mi ò tẹ́ ẹ mọ̀. ó kọ̀ dédé kórìíra mi bí ìgbẹ́ ni. in fact ó bá mi wá iṣẹ́ kan àkáǹtì ẹ̀ lọ máa ń sanwó sí ṣùgbọ́n ibi tó mú mi lọ yẹn àwọn white kan wà ń yankí. bíbá ìkókó yé ló ń pè wọ́n àwọn yẹn ń bá machine sáyéré ni wọ́n ń ṣe bastard nínú iṣẹ́ in fact tí n bá bá wọn ṣiṣẹ́ báyìí mo máa bí ìgbà tá a bá sọ pé àwọn àbókí nàìjíríà bí àwọn kòkó yé yẹn ṣe rí nìyẹn àwọn mexicans wọ́n ń faṣẹ́ bí wèrè ọmọdé yìí ń lò mí bomi òjò ni o látijọ́ tí mo ti dé ìlú yìí owó lẹ́lẹ́rìí o tó jọ torí ọlọ́run bá mi lọ bá a fà sọ wípé bá mi ṣàlàyé fún wọn mo rí wọn lẹ̀ mo rí olúwo àsápè ọ̀làlẹ̀ tí mi ò lọ bá kó tó di mo mo mo mo mo mo mo ẹ sí wọn náà. má lọ bá wọn pé kán túbọ̀ máa ṣe prayer sí fún yín lójú méjèèjì pé nídìí prayer gan-an pé ó máa yẹn ṣì yé yín gan-an so báwo ni ìyàwó mi àti bébì mi. ṣe inú èrò ìyàwó yín yẹn kò wá òkè o ṣe nǹkan mo sọ fún yín last time ipò wọn ti bímọ wọn ò bímọ o sleep bath náà ní. kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ah, no no no no o ò sọ orú eléyìí fún mi tẹ́lẹ̀ náà. nǹkan tí màá sọ fún yín nìyẹn ah, ṣé màá sọ fún yín pé bákan ló ṣẹlẹ̀ bákan ló ṣẹlẹ̀ ni. ẹ eh, mo ní láti sọ fún yín pé ó bímọ ni because mi ní fẹ́ bá yín nú jẹ́ táyìn ẹ̀dẹ̀ rẹ̀ náà ní ìdòwò so tí n bá sọ bẹ́ẹ̀ fún yín bẹ́ẹ̀ yẹn ẹ̀yìn ní send owó creator send yẹn. tèmi bá sọ fún ẹmí ní send owó òun pè mí láwọn nìyẹn àbí oyin. oh my god ah, ṣé mi kò bọ́ ọmọ lọ́mọ báyìí torí ọlọ́run anyway anyway mo ti gbọ́ but ìwọ ṣáà ti lọ bá mi bá a fà sọ fún wọn pé gbogbo prayer wọn ò gbà rárá ọmọ yẹn sì ń rí mi ń kórìíra mi ń lò mí bomi òjò ni ṣó ti gbọ́. mo ti gbọ́ ẹ ti sọ fún mi màá lọ síbẹ̀ sẹ̀ màá lọ bá àfa àpòkú bá yín ṣe prayer màá sọ fún un. all right <sighs> God <sighs> àbí. ṣé mi ò tí ọ́ zò dáhùn báyìí ọ̀rọ̀ ajé ni mo ní kí n ṣe ọmọ ọlọ́mọ. Ah, God Elédùmarè. ṣe bí jìkì ẹni ẹ máa ṣe yọ. Later. Hello. How are you? Hello. Oh, yeah, yeah. So, this is beautiful. Damn you! owó tó ń fi ránṣẹ́, iṣẹ́ tí mo fi ṣe sílẹ̀ So this is your house. Wow, this is big. It's massive. like it. I love it. Thank God. mommy, you see why I love you? Huh? <laughs> I don't know. Do you see why I entrust everything to you? Yes. Huh? you so for having ah. that trust in me. Thank you n pictures tẹ send to me exactly kò they sent to me lọ́wọ́ mi? Ah, àbí Ọlọ́run ṣe nǹkan tí like láìkẹ́ inú mi dùn. So can ló wá help me? As in, who designed it i mean <laughs> i'm pretty sure ìpè nìkan ló help láti design kiri. Ah, ah, Dèjì ọpọlọ ìyá ẹ ò kú ọpọlọ mi wà ń bẹ fún rárá mi báyìí ṣé orí ẹyọ kan tó kù mí kú yìí òun náà ni mo lò tí ó bọ́ tó sọ pé ojú bẹ́ẹ̀ wo ìjòjú ẹni ni mo dẹ̀ mọmọ tí mo bí mo mọ̀ pé ní tèsì ṣé o ṣáà láìka àbí òun parọ́. i totally love it um, i love you. Eh? thanks wow. so ìjà wọlé <laughs> Dèjì ká tó wọlé ó yá. Dixie Wambi. Yes, ma'am. Thank you. Um, your boss, that's oh. my son. How are you? It is fine, thank you, sir. Very well, very well. Thank your you. security man. Oh, yeah? All right. Um, Kúkẹ́ náà wà nínú ilé. Uh, uh, ọkùnrin ni ọlọ́ọ̀bí. Of course. Amazing, amazing. Due to your instruction, um, ṣọwárí hmm. are Àrẹ̀mú How are you? àwọn ọmọ mi ní ládùúgbò ẹ̀kọ̀kan you know to bá need services ẹ̀ bóyá ọ̀rẹ́ ò fẹ́ drive fúnra rẹ̀ you can call on him torí ẹ̀ náà eh? mo ṣe ní kó wá bá mi gbé ẹ ní airport so ẹ lè meet ara yín. thank you so much do you have a job. no sir. Mm, my lance of your i help mama time. okay good maybe i could use the services sometime no problem i can use your service <laughs> thank you eh. Yeah. àárẹ̀ ogun mélòó ni mo fẹ́ rẹ̀ tì í. ẹ̀rọ máa mi ẹ̀jẹ̀ tó yẹ náà ẹ̀rọ kò ní bínú sí tó yẹ lọ́sà gbélé wá ti nílé tó gbà lélẹ̀ ó ti ẹ̀ má máa mi ó máa tó dùn wọ́n sí ṣẹ́gbọ́ ẹ̀rọ kò jẹ́ gbẹ́gbà. thank you. ẹ̀ẹ́dà bó ṣe máa máa kú lábá lọ máa kú lábá bọ̀ nìyẹn. funny guy adédèjì ọkọ mi. ma. nǹkan tí mo ń béèrè lọ́wọ́ ẹ̀ ìgbà wo ló fẹ́ fún mi. èwo tí rẹ̀. ó mọ tí mo ń sọ ẹ́ ó mọ tí mo ń sọ. ṣé ọ̀rọ̀ obìnrin. bẹ́ẹ̀ ni. wọ́n lè fi ẹlẹ́mẹ̀ẹ́ mo sọ pé mi ìfẹ́ wà láà ṣé ẹ̀rọ ìlà ìgbàlè ní píìsì ni ó dìgbà tó mọ ọkọ̀ bá wà láti ta ẹ̀sìn kó dàrú wa àbí. Ah, mi ò mi ìfẹ́ wà láà ọkọ̀ sí àmà disrespect ẹ ti gba owó ìyá tẹ́ jẹ́ ni ẹ tẹ́ ẹ kẹ́kọ̀ọ́ jókòó sí kí n máa jẹ ọmọ kẹwàá òkè so obìnrin kan á dé sí i àti wàá fún yín ní shoes I don't want that ẹ fọwọ́ fọwọ́ obìnrin ẹ̀ lẹ̀ wọ́n ní ìgbàgbọ́ tẹ́yìn má ti gbàgbé gbogbo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ilé ìgbàgbé. bàbá ṣayé títí títí títí. ẹ jọ̀ọ́ ṣàánú mi ẹ wo ọmọ kan ṣoṣo náà lọ́lọ́run jogún fún mi ọmọ wa wà lọ́sípítù báyìí gbogbo gbìyànjú pátá dé làwọn dókítà ti sà àmọ́ lára àwọn matron tó ń tọ́jú ẹ̀ tó jábí àmọ́ kan ló pè mí sẹ́yìn tó sọ fún mi wípé kí n lọ fẹsẹ̀ létòó wọn nítorí wípé n tó ń ṣe kò kí n ṣọ̀rọ̀ abẹ́rẹ́ àtògùn ní ìdẹ́mọ́bì kankan ìdí ẹ̀ ni mo ṣe fọ̀rọ̀ mi wẹ́lọ̀ lọ́ fi júwe ọ̀dọ̀ yín fún mi ẹ ṣàánú mi ó nìkan ṣoṣo náà ní lọ́wọ́ mi. màá yóò dà fún ọ inú rẹ dùn ọmọ tó wù yìí náà kankan ò ní ṣe fọwọ́ dorí rẹ̀ mú báyìí sọ pé ẹlẹ́dàá mi ò ṣe. ẹlẹ́dàá mi ò ṣe o. o tì mí mojú ọ̀nà. o tì mí mojú ọ̀nà. àmọ́ tó bá rú mi lójú ṣe la gbilẹ̀ léèrè ẹ jẹ́ ń bẹ̀ wọ́n ìyá mi ìṣòro mọ̀ nìyà. gbogbo ìmọ̀ràn ìgbogbo ìmọ̀ràn ìgbogbo ìmọ̀ràn àwọn ọmọ sọ́dọ̀ ọkọ̀ tí a ń pè bá èrè ní gbogbo ọkọ̀ tí a ń pè èṣù ọ̀bẹ̀rà ìgbogbo ọmọ ọkọ̀ tí a ń pè ìyànú àjẹ́ bó bá ṣe yẹ kẹ́ làwọn mi torí pé làwọn mi báyìí bàtà máa ń tètè ẹ̀ lótú fẹ̀. ẹ káre <laughs> arábìnrin yóò dà fún yín àbúrò kan lè ṣe yín ẹ wo ọmọ tí ẹ ní nǹkan ṣe yìí àwọn àgbàlagbà wọn ń bàjá àwọn ìyàmí àjẹ́ wọ́n ṣetán láti jẹ́ tán pátápátá. kí ló mú mi ṣe ọmọ tá à ń sọ̀rọ̀ èyí kò kí n ṣe oníjọ̀gbọ̀n tí ẹ bá mọ adédèjì adédèjì mi tẹ́ ẹ bá bomi sẹ́nu tẹ́ ẹ sọ fún mi pé ẹ ń lọ sí kùtù ẹ̀ǹjì dáàdì tẹ́ bá dé ibẹ̀ ló máa ń bà kí ló ṣe ta ló ṣẹ̀. wọ́n wù mí ọmọ tó lọ́ṣẹ̀ yìí kọ́ ló ṣe ẹ̀rọ gangan ló ṣe hmm. àgógó ẹni ló kó bá wà rẹ̀. èmi bẹ́ẹ̀ mo wí fún dádì èmi ò kí ń báyọ̀ já mi báyọ̀ fa wàhálà rẹ̀ ọmọ mi ò tẹ́ gbọ́dọ̀ gbọ́ pé mo báyọ̀ já mi báyọ̀ jẹ́ mi ò ṣẹ́ ni kọ́kọ́. gbogbo tó ń bẹ́ńlẹ̀ ìwọ ló fẹ́ nu ara rẹ fà. èmi. àgbọ̀gbọ ẹnu rẹ ló fi fà. Um, darling yes. ṣó gbàgbé outing ta ní next week. oh wow of course mi ò gbàgbé náà. ṣe bí ìkómọ ọ̀rẹ́ ẹ̀ tó sọ ni. yeah you know carbonate rayo kí lè tiwa náà lè tẹ̀ wá lọ́wọ́ mi lè wait kọ́lọ́hún gbàdúrà mi kí n fi inú mi ṣoyún kí n fẹ̀yìn gbọ́mọ pọn i can't wait kọ́lọ́hún ṣàgbàdúrà mi. ní agbára lọ́wọ́ ọlọ́run ọlọ́run á gbọ́ àdúrà ẹ̀ wà á fi inú ṣoyún wà á fi ẹ̀yìn gbọ́mọ pọn sórí ọlọ́run ọba tó wà lókè yìí òun ló ń ṣebẹ̀ kò dé dá ọ síbi dúró ọlọ́run tó gbọ́ àdúrà ìyàwó ẹ̀ àgbọ̀ títí náà lágbára lọ́wọ́ lọ́wọ́. àmín àmín i love you so much darling. i love you more. <laughs> ẹ kúnlẹ̀ o. Ah, ẹ máa pẹ̀lẹ́ o. káàbọ̀. bọ́ọ̀lì. Oh. Eh, pẹ̀lẹ́ báwo ni mm, kó àtàrọ̀ mm. ṣé o rí dókítà. ẹ eh, mo rí dókítà. ṣé drug náà fún ẹ ní àbí abẹ́rẹ́. <laughs> abẹ́rẹ́ yẹn gan-an ló wá important tó bá yẹ pé drug lọ fún ìyàwó mi màá advise ẹ kó padà sí hospital kó lọ gba injection. why ọlọ́run tẹ̀ ní jẹ́ kí mi rogun abẹ́rẹ́ máa jẹ́ dókítà confam pé mo ti lóyún oṣù méjì. oh wow <laughs> oh congratulations my baby <laughs> oh. ó ga ọ. so oyún ló ní ló ṣe bẹ́ẹ̀ ni tó ní bá a ṣẹ̀jẹ̀ domi. ọlọ́run ní jẹ́ kí mi rí bá a ṣẹ̀jẹ̀ domi o my dear doctor advice pé kí mi àti máa súnra lóòrèkóòrè. darling lest i forget lánàá tí mo jáde mo pàdé wòlíì kan tó ní gap tó wà láàrin èmi àti ẹ ti pọ̀ jù like tàfi tó fi ń wọnú yàrá mi ní two days three days after you understand pé ká máa súnmọ́ra wa every day. pé ká máa súnmọ́ra wa. ọmọdé àgbọ̀dọ̀ rí. báwo ló ṣe ń ṣe báyìí. but darling kí ló bad nínú nǹkan tí mo sọ ń sìn kí ló bad nínú ẹ. ṣé nǹkan tí wọ́n sọ wrong ni kí ni nǹkan tó ń sọ lẹ́nu. nǹkan tó sọ ó ti pọ̀ jù ìwọ yìí náà ló ń sọ̀rọ̀ nípa ẹsẹ̀ jẹ domi omi dẹ̀jẹ̀ ó máa ń wà mí kò sọ̀rọ̀ kò bínú náà o tún sọ wípé orí wòlíì kan o wòlíì kan sọ fún ẹ pé kí wọ́n máa súnmọ́ time kan ṣé o jẹ́ táwọn ìgbà tó jẹ́ wípé òun sọ̀rọ̀ pé dókítà ni pé kí n máa súnmọ́ time to time ni wọ́n ṣẹ̀ṣẹ̀ rántí pé orí wòlíì kan but but but darling why why you talking like this kí ló tó ń sọ̀rọ̀ báyìí ṣé mo parọ́ pé mo gí wòlíì ni ṣé mo lè fi irú ẹ̀ parọ́ ni ṣé mo ní orí ọmọ ló máa pọ̀ mọ́ wáyé láti ìgbà tóun ti bímọ ṣé kò yẹ kó rí ọmọ ẹ̀ ti pọ̀ mọ́ wáyé fèmí náà nísìnyí oṣù ti lóyún mi ojú ọsẹ fún mi pé ẹ kó a máa sùn ní yàrá ẹ ní kíni inú yàrá tèmi ló máa sùn as from today you are sleeping in my room not in her room inú yàrá mi ló máa sùn and there is nothing you can do about it that's all kí ló ṣẹlẹ̀ gan-an kí ló ní kí ló ní gbogbo ẹ̀. ẹ̀rí inú yàrá mi àti inú yàrá mi máa sùn ó yẹ kó wá wọ́ mi lọ sùn yàrá ẹ̀ ni bó mi ṣe máa lọ́yọ̀ ló ń ṣe yẹn. Basu, Basu, where do you think you are going? bọ́lá òpó lọ. jọ ṣé èmi ló bá wí bẹ́ẹ̀ no èmi ló bá wí pé mo ń lọ bọ́sì ni mo ń lọ ṣé pé ìwọ ti yẹ pé ọ̀dọ̀ ìyá adéjì ni mo ń lọ tó bá jẹ́ pé orí ọmọ ìyá dèjì máa pe ọmọ wáyé fèmí ó yẹ kí n ti finú mi ìṣoyún oyún ẹlẹ́kejì ló tútù ní ó wá ní o fẹ́ lọ sunú ìyá rẹ̀ abo ti lọ ni ó lọ anywhere you're sleeping in my room jẹ́ kí n sọ fún ẹ tí mi ò bá ti finú mi yí ìṣoyún ó lè sunú ìyá rẹ̀ ó jọ ọjọ́ ti bá lóyún kó tó bẹ̀rẹ̀ sí sunú ìyá rẹ̀ ó lè sunú ìyá rẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ẹ ìgbà mi arábìnrin ṣọ́fọ̀ mi rán mi sẹ́ẹ̀ tí mi ò jíṣẹ́ fún ẹ ni. àbí mo ní kò yàgò alẹ́ mi ìyàwó ẹ pè mí lágàn. let me tell you ìwọ òun lówó rẹ ìwọ lówó rẹ of course because ìgbà tó kọ́ wọnú ilé ẹ ló ń lò fún ẹ àbí now ó ti di ho so ìwọ lówó rẹ cup of tea ti tiẹ̀ nìyẹn. lọ́lá ìwọ pè mí lágàn tó dẹ̀ mọ̀ pé ogún ọmọ kò tó ọlọ́run pa lọ́jọ́ kan. wọ́n ò lè pa mí lọ́mọ hmm, tó bá sọ pé o jẹ́ ọmọ àjáyé máa sọ fún ẹ pé ọmọ àjẹ́ ọ̀run ni mí bébì jẹ́ àlọ́. lọ́lá lẹ́nu tiẹ̀. tó bá jẹ́ pé ìwọ ni ọmọ àjẹ́ ayé filẹ̀ ọmọ àjẹ́ ọ̀run jẹ́ ká tẹ̀lé ọmọ àjẹ́ ọ̀run ok ó ti yẹ. Bọ́sú! Bọ́sú! Oh my God! Eh, eh, eh. Bọ́sú work out of. Ha! Ha! Bọ́sú, máa jẹ́ kó mọ̀ pé èmi mo súnmọ́ láwọn àbẹ̀kẹ́. Ah! Máa jẹ́ kẹ́yìn méjèèjì mọ̀ pé ìgbín tó dọ́gọ́ ẹ̀wò níjọ́sí ojú ẹ̀ etí ṣẹ̀ṣẹ̀rẹ̀ ni mú ní wà gbọ́. ọ̀rọ̀ mú jù ọ̀rọ̀ àwọ̀ ríjù. etí ṣẹ̀ṣẹ̀rẹ̀ ni mú ní wà gbọ́. ọ̀rọ̀ mú jù ọ̀rọ̀ àwọ̀ ríjù. etí ṣẹ̀ṣẹ̀rẹ̀ ni mú ní wà gbọ́. ọ̀rọ̀ mú jù ọ̀rọ̀ àwọ̀ ríjù. ẹ̀yin ẹlẹ́gbẹ́ mi ṣé ẹ bínú pé mo pè yín pé pàjáwìrì. nítorí ìta àádógún tí ń bọ̀ wá ni o àjẹ́ akẹ́. àtàjẹ́ òkò gbogbo wọn náà parapọ̀ kán bọ̀ wá bá wa ṣèpàdé. kò wọ́n ní da kọ́dé ká rí un ṣe wọ́n lálejò. ẹ̀yin awo o ẹ o a pẹ̀dé ọ̀bá wa jẹ́ pé fọ́nrán ọ̀tún àti fọ́nrán òsì já ọmọ ẹranko lẹ́sẹ̀. bẹ́ẹ̀ ni. a ẹranko tí ó lọ ọjà ìdìbò tí ó lọ rè abẹ́ẹ̀kọ́ ah, ah, ẹ wá rí. tó bá wá rí bẹ́ẹ̀ àṣàkẹ́ o oh! ìwọ lọ̀rọ̀ yìí náà kàn torí wọn làjọ kàn èyí ti rí ó ṣe wá jẹ́ mi ó ti ayé nìyẹn. Ah, àṣàkẹ́ kí ló wá ẹ lẹ́nu àti jẹ́ ẹlẹ́dẹ̀ ó dùn ìgbàǹgbà ṣùgbọ́n àti sanwó ẹlẹ́dẹ̀ ó wá lọ́tì kọ̀síkọ́ fún ẹ wò ó dá wa lóhùn o. ẹ̀yin ẹlẹgbẹ́ mi ẹ oh! fi àṣàkẹ́ sílẹ̀ ó ní láti jẹ́ pé kò sí ìgbáradì bẹ́ẹ̀ ni ó ní ẹranko kan tó lu páńpẹ́ àwa wo tí mo sì fẹ́ ká dá sèrí àfikún tó di pé bọ́mọ wa lọ́wọ́. ta wá lẹni náà ọkọ èmi mo súnmọ́ lánì. bẹ́ẹ̀ ni ìyàwó bọ̀sú pè mí lágàn òun àti bọ̀sú jọ ń bú mi ó lè mi àgàn lásán lásán bábá bá rí ẹ̀ ó ní òun ọmọ àjẹ́ òun èmi ọmọ àjàyé lásán lásán ṣẹ́wárí nǹkan tí mo fẹ́ lélẹ́yìí lẹ́yìn tẹ́ bá jẹun ara bọ̀sùn ṣé wọ́n rí oyún inú ìyàwó ẹ̀ mi ò fẹ́ ká pa ìyàwó ẹ̀ oyún inú ìyàwó ẹ̀ ni mo fẹ́ ká jò mu káwọn ará ayé kó má ṣe fura sí mi <laughs> ṣé wọ́n rí ìrẹ́pẹ́ tó bílẹ̀ mo fẹ́ ká máa rè títí títí títí tó máa fi dàgbà tó bá wá dé àsìkò tó máa jẹun ọmọ ká wá náà là lójú. ohun tí à sọ nìyẹn ẹjẹ jẹun tí ẹjẹ ká gbé bá dé. agbébọ́dì. kó lè ṣe é jẹ fáwọn àgbà. ohun tó tún sọ ohun ààyò ah, lè pa àwa àjẹ ayé kò lè wò títí kọ́pọ̀ ọmọ àjẹ ọ̀run. Ah, tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́bẹ̀ ayé o bọ́ọ̀yìn kò ṣèdájọ́ ọwọ́ rẹ fún bọ́ọ̀sù. ẹ ṣeun o. ẹgbẹ́ ayé ò ní tú o. àṣẹ. a ní jọra wa lójú. àṣẹ. ẹ ń bá ní kí là á ṣe. òun là á ṣe o ayé o à ń gbé ọkọ̀ arí kò ní hun wa. àṣẹ. mòríbà mòríbà mòríbà wà àyà olókìtì òru àwa ẹlẹ́sẹ̀ ọ̀sùn abiyamọ nínú ara ni. olùkẹ́kọ̀ọ́ lórúkọ apẹ́kọ́ sakatamba lórúkọ apààrùn agbòòrò lórúkọ apẹ́gẹ̀dẹ̀ òun ṣàṣì àfẹ́mọ́bà àfẹ́mọ́bà lórúkọ apẹ́ àwọn àgbà. moriba kárúkú sọmọ nírin moriba fèsínà kànàkàn bá máa jà moriba fèsínà kànàkàn sọmọ pa ha àìdágbáfódi wọn là gbọ́dọ̀ dágbà fóòrùn àwọ ayé o ayé o ayé dẹ kékékékékékékékékéké ayé lọkàn ni kése adé afúdúdú mìíràn mìíràn sáwọ òrùgànjọ ẹ làwòrì sáwọn ẹni dẹsẹ gbẹgbẹ nù tí gbẹ ní mi kàlọ gan adigbẹyẹ awọdọdẹ adẹnugan awọrẹ ìyá mi oṣù nga oníbàtẹ péléjà tí ba níjà láì fọwọ́ kan ní akọjá àbò oníjẹgbẹ èsè abirigologbolo èmi ló kọ ọmọkùnrin. bọ̀sùn ni. bọ̀sùn o bọ̀sùn o tààtì wẹrẹ ló bóyin o làkọsùmọ̀ ló bílẹ̀ lẹ̀ ha wọ́n gbéra mi tọ́ bá wà lónìí gbogbo ẹ̀jẹ̀ ara rẹ̀ ńlá fẹ́ bọ̀sùn mo sọ fún ọ báyìí ọláìdágbáfó di àìdẹ́gbà fọ́ọ̀rùn àwọ̀ ológbò dúdú etí àjà ìwọ ló dágbì fún ọlẹ́ alára ọ̀dẹ́gbì fún lájèrò wà lọ́ọ́ dẹ́gbì fún pọ̀sún ó láwọ̀ àjẹ́ ayé láṣẹ láṣẹ kí láàfọ̀ máa jí ọ̀run ṣe ọmọ tẹ́ńbẹ́lú wa pọ̀sún àwọn ọmọ àjẹ́ ayé wọn ń pè ọ́ báyìí afẹ́ báwọ̀ ọmọ àjẹ́ ọ̀run jà àìdẹ́gbà fòdi wọn náà gbọdọ̀ dẹ́gbà fóònù àwọ̀ ológbò dúdú etí àjà àwọn adán nígbè nílé nira adán nígbè nílé ajérò àwa fẹ́ kọ́ ọlọ́rẹ̀ dágbì fún bọ̀sùn lónìí kọ́ máa bọ̀ ń bì tọ́ba ti dáàrin wa ní ẹ̀jẹ̀ ara rẹ̀ láfẹ́. bọ̀sùn o òrò ń pè ọ́ lónìí o bọ̀sùn o eégún máa ń pè ọ́ lónìí máa bọ̀ tàtíwèé lóbóyin tàtíwèé lóbóyin làkọ̀sọ̀ ló bá lẹ̀ lẹ́yìn bọ́sù. àwọn àjẹ́ ayé ẹkú gbúrò ọmọ àjẹ́ ọ̀run ti dé o wọ́n ní kí làwọn ọmọ àjẹ́ ayé ó ṣe ẹ̀ ń bá ní kí làá ṣe làá ṣe hàn bọ́sù tààtì wẹ̀ lóbóyin àìdágbáfòdì àgbọ̀dọ̀ fẹ́ fún wọn lọ ayé o ayé lọ kánni adé fún dùnmí ni tí ó yẹ máa kọ́ bẹ́ẹ̀. my dear my dear my dear kí ló ṣe kí my dear ṣé bá gbómi my dear my dear má ṣe sọ̀rọ̀ kí my dear my dear ṣé mo mi wá. my dear my dear. Ah, ọkọ mi ọkọ mi ọkọ mi ah, tèmi bàjẹ́ yéé ah, inú mi inú mi yéé oyún bàjẹ́ tèmi bàjẹ́ yéé. Ah! Ah! Ah! ọrẹ àbọ̀ rí. mo dáràn mo dáràn bàbá. mo jí ọ. tọ́jú ọjọ́ tá a sọ yìí ọdún ti ta sí i wọ́n dẹ̀ nígbà ìwé náà là ń ṣèwé ní ìmọ̀ ó mo máa rí ẹ bá mi bẹ̀ wọ́n ìyáálé mi ni ẹ bá mi bẹ̀ dájú ọtí rú mi lójú sáà ìyáálé mi tá à ń sọ̀rọ̀ ẹ̀yìn nígbà tó wa kú wọ́n búra fún wa. Eh, ó dé búra òun náà búra àwọn méjì lájọ búra wípé a mọ nǹkan kan nípa ẹ̀. ṣé orí ọwọ́ tó bú yọ̀kì náà ná ìbúra ìké lásán ló bú. tó bá jẹ́ pé ó sọ pé òun mọ̀ nípa tóun bá mọ̀ nípa ikú tó pakọ yín òun náà bá ti kú tipẹ́ kó má fojú ara rẹ rí lórí pé àwọn alábẹ́ ayé òun náà pakọ rẹ. ìwọ nìkan lọ búra gidi ìbúra tinútu lórí wọ́n bú àbárò mi ò yí ọ n tó bá nù. ṣé o wá rí ìyáálé rẹ torí òun ọ̀rọ̀ tó sọ sí ló fi sọ pé òun ò fọmọ yìí òun fi dá ọ lójú. tó bá tásìkò tó ọmọ yìí ó dàgbà tó bẹ̀rẹ̀ sí ṣe fún ọ jẹ́ ó fẹ́ gbà lọ́rẹ̀ lójijì bẹ́ẹ̀ mo sọ fún wa. bàbá ẹ ṣàánú mi ẹ bá mi bẹ̀ ẹ ẹ má mi bẹ̀ wọn kàn jọ torí Ọlọ́run ẹ bá mi sọ fún yín pé ìgbà ìmọ̀ ni. níbi tọ́rọ̀ mi wá dé dúró ìbáwò lẹ ṣe fẹ́ gbà mí hmm. ẹ ṣàánú mi yẹ gangan ní kókó. ṣíṣe kù ẹ ká bi àwọn ìyá mi ìgbà yóò ìgbà yóò ìgbà yóò alakọ́lẹ̀ ń tòun alakọ́lẹ̀ ń tòun alakọ́lẹ̀ ń tòun bóun bá sọ lóko alàdébẹ̀ pọ́nrẹ́ gbẹ́gbẹ́ ẹ là ìbúrò mi ẹ jẹ́ kí n rí bó bá ṣe rí nìkan ẹ wí fún mi. ẹ káre ẹ káre wo fọwọ́ dorí rẹ̀ múlẹ̀ kan sí kọ́ ni mo dúpẹ́ ọ̀rọ̀ rẹ̀ gbẹbọ ó sì gbẹ tutù ah. àbó gbọ́ mi. mo sì mọ̀ pé igbó ìfẹ́nu gbọ́ ẹgbẹ́ tá a bá ti fọ́mọ rẹ àbá àfẹnubà àwọn ìyá mi ó pè é àmọ́ yóò dájú lé ọ̀run àmọ́ ọ̀rọ̀ mi ò yọ ẹbọ là á ṣe o ọ wá gbé ẹbọ yìí tá a bá parí ẹbọ yìí tán á da obì ní tẹ́bọ̀ yẹn bá fẹ́ lọ tó o bá gbé bẹ́bẹ̀ kí n má pòwó fún ọ ọ gba nǹkan lọ́wọ́ rẹ o torí ẹbọ fìkan dìkan ni ẹbọ tá a ṣe tọ́ sì gbé bẹ́ẹ̀ dáàdì ẹ̀mí mi ò ṣá ní bọ́. àpín. ọmọ mi náà ní kú. kò ní kú. ẹ eh, ah, tó bá wọn bá bèrè owó wọn bá bèrè aṣọ wọn bá bọ ilé góòlù kódà bọ́n bèrè màálù. gbogbo tó bá bèrè lọ́wọ́ rẹ ti di dandan kọ́ ọ fún wọn kò jù bá ń lọ ara ọmọ rẹ sì yá ṣùgbọ́n yọ̀ǹda fún un. bí ìdígẹ́ ni ee máa ṣe o. ìyá nìyá o. ìyá dára. ẹ̀yin abiyamọ̀dé ọ̀run. ẹsẹ̀ ní bí màmá. ẹgbọ́n tẹ̀ béèrè lọ́wọ́ mi nìyí o lórí ọmọ mi Adédèjì ẹ ṣàánú mi ẹ jẹ́ kí n rọ́mọ sí mi ẹ jẹ́ kí n rọ́mọ gbẹ̀yìn mi lọ́jọ́ ogbó ẹ jẹ́ kẹ́ bọ mi fín ẹ jẹ́ kẹ́ bọ mi jẹ́ ìtẹ́wọ́gbà o ẹ̀yin ayé tiwájú ẹ̀yin tẹ̀yìn ẹ̀yin tọ̀tún ẹ̀yin tòsì ẹ ṣàánú mi ẹ jẹ́ kẹ́ bọ ìjẹ́tẹ̀wọ́gbà ẹ má yẹ kí n ṣe lásán o. ẹbọ yín rẹ o. dúró bẹ́ẹ̀. ọmọlọlá ǹjẹ́ o mọ̀ mí. mi mi mi mọ̀ yín mọ̀ mi mọ̀. <laughs> èmi mo sún ìyáálé ẹ tó níwọ̀n fọmọ wọn ẹ sí tí ò fi jíṣẹ́. mo dáràn ah, ìyá ni mi ẹ ṣàánú mi ẹ wo àṣìṣàn ni o àti pé àìgbọ́n àti àìmọ̀kànmọ̀kàn ló ṣe mí gbogbo tí mo sọ nígbà náà ló mo ti kó jẹ ẹ ṣàánú mi lórí ọ̀rọ̀ ọmọ mi ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n gbẹ̀bọ̀ ìkàlẹ̀ jẹ́ kó jẹ́ tẹ̀wọ́gbà ẹ jọ̀ọ́. a jẹ́ wípé ẹnu tí ìgbín ẹ̀ fi bóòṣà ló fi wá lọlẹ̀ báyìí àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ o dúpẹ́ lọ́wọ́ awore tó fi ẹ bọ́ èbùrẹ́ bẹ̀ wá tí ò bá jẹ́ bẹ́ẹ̀ tá a bá jẹ ọmọ ẹ̀ tán àti wá fàbọ̀ sórí ìwọ. Ah! ṣé awo ti wá jẹ́ kó yé ẹ pé ẹbọ fìkan gbà kan lẹbọ tó gbé wáyé. bẹ́ẹ̀ ni awo sọ fún mi àmọ́ ẹ̀bẹ̀ kan ni mo bẹ̀ yín ẹjọ ẹ má gbẹ̀mí mi ẹ má dẹ̀ gbẹ̀mí ọmọ mi torí ẹ̀ náà mo ṣe ń ṣe gbogbo wàhálà yìí. kò sí nǹkan tá a fẹ́ fi ẹ̀mí tiẹ̀ ṣe tàbí tọmọ ẹ̀ ẹ ṣe. tó bá rí bẹ́ẹ̀ gbé ẹbọ ẹ sílẹ̀. ẹ ṣe. ẹ jẹ́ mọ̀gàmọ̀gà ẹ jẹ́ mọ̀gàmọ̀gà ẹ jẹ́ mọ̀gàmọ̀gà ṣòro ojú ọ̀tún rẹ̀. ah yé ah orí ọlọ́run nítorí ọ̀rọ̀ ọmọ ẹ ti sọ mí dolójú kan àní bọ́rọ̀ bá kan òkè tó bá kan lẹ̀ àyà òmíràn ó ṣe lẹ́ni pọ́tù kan wọ́n gbà wọ́n gba méjèèjì. adẹ́tún lè fọkọ mi bàbá àwọn kò ṣe là mo ti wí fún ọ pé wọ́n gbà kan lọ́wọ́ rẹ mi ò mọ ohun tí wọ́n gbà lọ́wọ́ rẹ yìí tí wọ́n gbà lọ́wọ́ ó ti rí màmá omi. wọ́n ṣe gbójú kan lọ́wọ́ rẹ yìí ara ọmọ rẹ pàápàá yóò wà yá ara ọmọ rẹ bá ti yá kò sí nǹkan kan kọkàn oníṣòwò náà oṣù kan náà ti tó tẹ́gbà wá sí ẹ̀rẹ́ mọ́ nǹkan àbí tó oṣù wọn lápá tó ṣe bá ìdè bí ṣọ́dà ah, kó múra pẹ̀lú ojú kan yìí kó máa ra lò bẹ́ẹ̀ lọ. ọmọ mi ṣohun tó tọ́ má fi màmá rẹ ṣe o bó lówó bí ó lówó bó lówó rẹ o bó kan lápá bó kan lẹ́sẹ̀ màmá ẹni ni màmá yóò máa jẹ́ o. bàbá kọ́ méjèèjì kí lọ́ọ́ ṣe. Sinimaliza, nimaliza, muligini kazi kama shini mama ìdúrani. A lè ti torí gbogbo ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Ká wá sọ pé àmì gbègbèsẹ̀ tó yẹ ká gbé. Wọ́n ló sọ ẹ́ ló sọ ẹ́ dálábọ̀ ara yìí. Káyọ̀ bẹ̀rẹ̀ máa bẹ̀rẹ̀ máa kú nìyẹn sí bọ́tà yìí ṣe máa kú nìyẹn bí ṣe nínú ìyàmúláyé nìyẹn. Please. Ẹ but nǹkan tó ṣẹlẹ̀ láti tẹ́lẹ̀ kan náà kan la fi structure kan ta fẹ́ ṣe lé nìyí. Mommy, leave it alone, please. Ọkọ mi, èmi ni kò lè máa dá mi wòrò nínú ilé. Mo fẹ́ kó wá ẹnì kejì fún mi. Ṣáánú mi, mo fẹ́ àwọn ọmọ tó máa máa disturb mi. Tájọ́ máa máa léra wa káàkiri inú ilé. I tell you what, mommy. Ẹ̀yin fúnra yín, ẹ lọ wá ìyàwó yẹn wá fún mi. Ọmọ tó wà òkè tí wà ẹ̀ dá nínú síta tẹ̀yìn mọ̀ fúnra yín pé yes kò ní fún problem tẹ like ẹ̀yin lọ́mọ wa máa fẹ́ tẹ bá ti lè ṣe yẹn good wọ́n pẹ́ tèmi ni ẹ̀ máa dúró forever ni o i'm not gonna do it tí wọ́n gbé bóyá jẹ́ gan ni mo rẹ́ láti fẹ́ yín fẹ́ra mi. <laughs> orí ìbàgbẹ́ mi tó wà lọ́hùn ah, kí n fẹ́yàwó fún ẹ. wọ́n tó lè dùn mọ́ mi nínú yẹn o because tó bá fi mílẹ̀ kì ṣe wà to hell with all these women. ìyá wa ẹ má jẹ́ kí n tàn yín kò sí nǹkan tó burú pa pé kéèyàn níyàwó méjì o ọlọ́run ọba gan tó dá wa gan ó sọ nínú alukurani kẹrin lẹ́yìn bisimilahi rahman rahim ó ní fáńkì huma tọ́ba làkúnmínà nìsáì mọ́fínà wàsùlásá wàrúbáà wà ẹni kílífùtù alátàdìlú fàwáhídà ọlọ́run ti mọ̀ pé àwọn ọmọ ànábì ádámù olójúkòkòrò ni wá ọlọ́run wá gbé látara pé ká fẹ́ méjì tí méjì ò bá tó wa ká fẹ́ mẹ́ta tí mẹ́ta ò bá tó wa ká fẹ́ mẹ́rin àmọ́ lọ́run wá tún fi ṣùgbọ́n sí o pé tó o bá ti mọ̀ wípé o ò lè ṣe dọ́gba láàrin wọn yà á fẹ́ yọ̀kan ṣoṣo bóyá yọ̀ lọ́wọ́n ọba bó ṣe rí nìyẹn ṣe rí brọ́dá wa dàpọ̀ ọ̀rọ̀ wọn wájú ọlọ́run ó lágbára púpọ̀ ó lágbára púpọ̀ torí pé kí ni ẹni tí wọ́n fẹ́ fẹ́ lọ obìnrin ni ẹni tí wọ́n sì ń fẹ́ bí náà obìnrin ni àmọ́ irọ́ ti pọ̀ ju mùsàbísàbí náà ni wọ́n so gbogbo tó ń ṣẹlẹ̀ sí wọn yẹn ìwọ ọwọ́ ara wọn náà ni o àwọn náà fọwọ́ ara wọn fà á bí bẹ́ẹ̀ kọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn yẹn kò ní ṣẹlẹ̀ sí wọn ṣé ẹ̀dẹ̀ róbìnrin tó wà lọ́hùn náà òun náà ti jáde ó ti tọ̀ àwọn àáfàá lọ wọ́n ti sọ fún wípé ìfẹ́ ẹ̀tàn lọkùnrin yìí ìfẹ́ ẹ̀tàn ló ní sí ọ kì í ṣèfẹ́ òtítọ́ wọ́n ti sọ fóun náà àfàìmọ̀ kó mọ̀ jẹ́ wípé ọmọbìnrin wọn ràn wọ́n lẹ́wọ̀n gbére. ọlọ́run ní jẹ́ ọlọ́run ní jẹ́ kò ní rán wọn lẹ́wọ̀n lágbára ọlọ́run. ó ti dá o àfà gbogbo nǹkan tẹ́ sọ látàárọ̀ ni mo ti gbọ́ ọlọ́run ọba ọlọ́jọ́ òní kò dẹ̀ ní balàká èyí jẹ ṣé wá rí nǹkan tí mo fẹ́ ń sìn ni wípé bí lédi yẹn àti ẹ̀gbọ́n mi bí wọ́n ṣe jọ máa ṣe bọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ padà tí àárín wọn tó máa gún padà tó máa lè ṣe dáadáa sẹ́gbọ́n mi ni mo fẹ́ ń sìn ẹ̀gbọ́n mi ń complain gan. ẹ mọ̀ jẹ́ ń tán yín ṣé ẹ rí ẹ̀gbọ́n yín wàláhì máa ń sọ aláàfáà dónírọ̀ ni kódà yín máa ń sọ babaláwo deléke ni àfi kí àwọn gangan kan fọwọ́ ara wọn tún wọ́n ara wọn ṣe bí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run mọ́jọ rán wọn lẹ́wọ̀n o. àfà mo jẹ́ rí gbogbo nǹkan tẹ́ ẹ sọ mo gbọ́ ó dẹ̀ yé mi ṣé wàá rí ẹ mọ̀ pé wọ́n ní pé gbogbo nǹkan tó bá dorí kodò àdúrà ló lè gbèrò ṣé wàá rí àtúmọ̀ pé ó ti dorí kodò báyìí ẹ bá wa fàdúrà gbèrò ọlọ́run bá máa ń gbàdúrà yín ó dẹ̀ máa ń gbàdúrà gbogbo àwọn èèyàn jọ ẹ bá mi ṣe tó jẹ́ pé ẹ̀rẹ̀ woman yìí àti ẹ̀gbọ́n mi wọ́n jọ máa ṣe dáadáa padà ẹ̀gbọ́n mi ti ń complain jù kò dẹ̀ ní wá wà òkè kí gbogbo ẹ̀kan wá rí báyìí kádẹ̀ wá ní lẹ́gbẹ̀ẹ́ ẹ jọ. ẹ rí iṣẹ́ tá a ti ṣe lórí ẹ̀gbọ́n yìí ń pọ̀ púpọ̀ ó yà mí lẹ́nu gbà tẹ wá bìtẹ ní àdúrà tá à ń ṣe fún wọn ò gbà aláàfin tóbi ọ̀rọ̀ bílẹ̀ káàbà mo fi ọlọ́run tí yóò gbọ́dọ̀ pè jẹ́ rí irọ́ mo fi búra kò sí èèyàn kankan tí ó dáyé ibi tá a wà yìí tá a sáàdúrà fún tí ò ní mọ̀ wá dúpẹ́ ń bì wàláì tọ́lá kò sí àmọ́ irin ẹsẹ̀ wọn àti wọ́wọ́ wọn lè olófà àmọ́ o kò síṣẹ́ kan táwa gbà ju ká máa bá yàn bí ọlọ́run náà lọ pétọ́ nítòkù díẹ̀ káàtó kọ́lọ́n bá wa tó kó rí bá a ṣe fẹ́ àwọn ọmọ bá yín bí ọlọ́run náà lọ ẹ̀rọ kọ́lọ́n wá jẹ́ kí wà tiwọn náà kọ́lọ́n jẹ́ oṣù kòǹgẹ́ àdúrà tá à ń ṣe fún wọn bíi náà. àá fi ìyókù lẹ̀ sọ́wọ́ ọlọ́run ọlọ́run bá wa yanjú rẹ̀ torí pé òun lọ́ba ti ń tọ́ àlámọ́ rí ẹ̀dá ọlọ́run bá wa yanjú rẹ̀ ẹ̀yin náà tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ àdúrà tí yín náà gbà ó ẹ ní wẹwẹ lẹrù sórí kẹ wá fa ti náà lọ àmì o Ọlọ́run jẹ rẹ lẹrù wọn làwọn làwọn kó wá tà ìlà ìlà ìlà ṣe wà fà ṣe wà ojú òtí àdúrà mi tí bá sọ fún ẹ wípé yé mi rẹ ni mo pa ṣé wọn kúkú mọrú ọmọ tó o ní nígbà téèyàn lo àdúrà ọdún yẹn nílùú òyìnbó tó wáá dé tí yóò wá fẹ́ mi lásàìmẹ́ǹtì tó ní kémi bọ́ sí gbòòrò torí pé mo bí léèrè pé tó ohun tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀gbà wo ló fẹ́ fún mi ó tiẹ̀ kọ́kọ́ yarí mọ́ mi lọ́wọ́ rẹpẹtẹ ńgbà ó máa gbé ìyáláyà ọ̀rọ̀ lé mi lọ́wọ́ ló ní kémi bọ́ sí gbòòrò èmi ní kémi lọ wá ìyàwó fún òun. ọmọ yìí ò kí n ṣọ́mọ alẹ́ ni ah, dànsákì ẹ mo láyè nǹkan tó sọ yẹn. kò fi fẹ́ ọmọ nílùú òyìnbó ni nígbà tó yẹ pé ọmọ orí pọ̀ ọmọkọ̀ọ̀mọ ọmọkọ́mọ ló wà ń bẹ̀ òun náà tún wáá dé ìlú ẹ̀ gangan ó tún wáá farabalẹ̀ ó wáá gbéṣẹ́ fún ọwọ́ ìyá ó wáá ń tẹ́wọ́ pẹ́bẹ́ ẹ ó ní kí n ṣe kinní kan ó jọ ta nígbà tí ó bá gbéṣẹ́ fún ẹ ṣé mi ni kó wá gbé fún tàbí kó lọ gbé fara àtà. oyin ti mọ̀ pé oyin àmọ́ ẹ náà ló máa uh-uh. kò sí jà ń bẹ̀. jọ̀ọ́ṣẹ́ yẹn ni kí n wà. kò sí jà ń bẹ̀ lẹ́yìn ikọ̀ òṣètán gbogbo ìgbà tó bá ti ráyè báyìí kó o dẹ̀ ya jáde kán sí gbòòrò kájọ máa wáyàwó fún wọn ló ṣe máa ní kí n wáyàwó fún òun èmi fúnra mi mo yọ̀ǹda ìwọ fúnra rẹ lọ́ọ́ bá wáyàwó fún ọmọ ìṣá ni. kó tilẹ̀ síyàwó kan tá a fẹ́ máa wá káàkiri. ṣé gbogbo ìdánwò sọ story ni nítorí pé èèyàn kì í ní ewé ńlẹ̀ báyìí kó máa fọwọ́ kó mi ọlọ́run wá rí i pé àwọn ọ̀rẹ́ kan wà tó jẹ́ pé tí wọ́n bá ti ń ṣọ̀rẹ́ yìí bọ̀ láti kékeré tọ́lọ́ba tún máa wá gbéṣẹ́ ẹ̀dẹ̀ tó máa gbé ara ẹ̀ dé tó máa gbé odindi bó ṣe bó ṣe tó yẹn tó fẹ́ fi wọ̀n wa àwa tún sọ wọ́n dànù. kò yé mi. ètí yẹ láàrin mi àti ẹ a ti dànù ara wa ṣé bó mọ̀ pé méjì ni mo bí ọbọkùnrin mo bóbìnrin kí làwa tún sọ ń pa ẹ ọmọ àti dèjì láti jọ́ tọ̀ mọ́ náà kú ti ń lọ tó ti ń ṣègboro ẹ̀ mọ́pọ̀ wálé mọ́kọ wálé mọ́ ìní ó sì kù díẹ̀ màmá ó sì kù díẹ̀ irú dèjì náà kò kú ìmúyàwó náà wálé kí ọmọ àti dèjì gbà tó bá fẹ́ ra wọn ṣé báwa máa ṣàná ti wá lọ ni. ọ̀rẹ́ mi ẹ̀rín ní ẹ̀rín máa ń wọ̀nyàn ọ̀rẹ́ mi ò rí pé ó bára wọn dọ́gba. ìyá ọmọ ìyá ọmọ ah ah, ah ah ah ó fọ́ ni òwò náà rí bóyá sọ yẹn mi nǹkan mọ́kọ́ tí mo sọ ẹ̀rín ló bá mi. Déjì àgbà ọ̀nà ẹ̀ báwo. Ètò òun òní eré Yorùbá náà ló ń dòun. Díẹ̀ díẹ̀ náà ti wá ti máa kọ́ lára wọn ní eré tíátà. Ah, ah, ah, ọmọ àtàbúrò ẹ̀ àti Dèjì ẹ̀gbọ́n wọn ọmọ ọ̀yà ni wọn tẹ̀gbọ́n tàbúrò làwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ó ní kò ṣe sùúrù ìyá Dèjì.

tá a bá ní ká máa kà báyìí ní ìsìn ọ̀rẹ́ mi àti emma ti lé ọdún ó mọ̀ pé dé ìjìrè ibi tó o bá bu omi sí ní ẹnu ẹ̀ tó o bá lọ ilẹ̀ haúsá tó o bá dé ibẹ̀ ló máa bá a. bẹ́ẹ̀ náà ni ọmọ ọmọ tó yẹ pé kò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán àbí ọmọ ọmọ kan ni kò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán. yóò mọ̀ má gbàgbé pé àjọ táwọn ọmọ yìí dàgbà ni ṣé wọn ló fẹ́ ròyìn ọmọ fún mi wo ohun tí mo fẹ́ kó ṣe fún mi jẹ́ àjọ wáyàwó síta fún Dèjì. àbí ọmọ ò kì í ṣọmọ ni. àwọn mi kí ló fẹ́ sọ̀rọ̀ ẹ̀dá mọ́ mi lọ́wọ́ yìí má ṣì mí gbọ́ ọlọ́run ní fún wa lọ́mọ tí ò ṣọmọ gidi. ohun tí mò ń sọ ni wípé ọmọ àti Dèjì tẹ̀gbọ́n tàbúrò ni wọn kò sí bọ́n ṣe lè fẹ́ra wọn wò jẹ́ àwò ta fọ́mọ ẹ̀ ọlọ́run ní jẹ́ àjẹ̀bi ara wa. ẹ ṣe bí nǹkan tí wọn náà sọ ni pé ọ̀rẹ́ wa yìí látọ̀run lọ́lọ́run ti so wá pọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ìyìn tọ́ba náà táwa fún ara wa tọ́ba wa fi kún wípé òkè o àjọ rẹ̀ tọ́lọ́run so pọ̀ látọ̀run àtúwá jẹ́ àná tọ́lọ́run so pọ̀ látọ̀run kò sí nǹkan tó bàjẹ́ ń bẹ́ẹ̀ wọ́n ní nǹkan tó ń dunni á pọ̀ lọ́rọ̀ ẹ̀ mo fẹ́ kí o bá mi fi ọ̀rọ̀ yìí kó o bá mi wáyè lóókan àyà ẹ̀ kó o bá mi fi sí kó o bá mi rò sọ́sùn kó o bá mi rò sọ́sùn mo mọ nǹkan tí mò ń sọ. ọ̀rẹ́ mi jẹ́ aṣẹ́wébù. kaṣẹ́ ewébù. ọjọ́ tí wàá lọ báyìí. ọjọ́ máa lọ. yẹ ẹ yẹ màmá ẹ àbà ẹ ọmọ yẹ ṣàlàfíà ni mo kí mo kí mo kí pẹ̀lẹ́ kan màmá ọmọ dára pa ẹ wo àwa ti gbọ́ ọ o màmá ẹ ti dé ẹyin bá kọ sí i àwa ti gbọ́ ẹ̀gbọ́n mi ti dé náà. bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n ẹ ti dé. èmi yóò tẹ́tí kó o gbẹ̀wá fún ìyá ọmọ. Ah, ah. èmi ò dẹ̀ fẹ́ náírà àmọ́ ọmọ tó ti ń ṣe ní sáfo. ọgbọ́n ṣé mi máa ń dá sọ́rọ̀ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta èmi àti ayé ò ń dá sọ́rọ̀ ẹ̀yin lẹ́lọ́gbọ́n yín ẹ wá bá ẹ tú ẹrù ẹ gbogbo ẹ̀tọ́ yín ẹ gbà lọ́wọ́ ẹ̀. kí ló ń ṣẹlẹ̀ ẹbí mi wà yìí mi ẹ̀ ń bọ̀ láti gbèrò ni ó ti rẹ̀ mí mo kàn fẹ́ lọ ṣe kí ni fẹ́ lọ gbà mí sórí ẹ̀gbọ́n mi wà lé àbí ẹ fi yẹn lẹ̀ ẹ sáré fún mi ní five naira n fẹ́ fún lọ́kàdá. ọmọ àlè ni. ọ yọmọ de. èmi náà wẹ̀ ni tẹ́mi tẹ́mi tẹ́ ń jà lẹ́yìn ẹ̀ tó tún dé tó tún ṣe lọ́dàdàdà ṣọ́mọ ni wọ́n yàbí ó mọ̀. ẹ ṣe mọ̀ yẹn sísìn ni látọdún o láì ti bí mi. wọ́n dẹ̀ sọ náà wọ́n ní kí n ṣe oyún ọmọ oṣù ìdáná oh. mo ní bóyá ó sì máa sàn lára ẹ̀. Oh. ẹ kò sọ̀rọ̀ ọmọ ìyá ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ òfin gbogbo ojoojúmọ́ bí obìnrin. Oh. kọ̀ọ̀kan mi o yọmọ dáhùn lẹ́yìn dúró àmì kí n máa lọ. ọmọ kan ló yẹ kó ṣe ó mọkùn dání. ọgbà yìí. iṣẹ́ láàrin kí ó níṣẹ́ tí dèjì gbélé ni lọ́wọ́ yìí o nígbà tó ní kí n máa wáyàwó fóun láti bí báyìí. tá a bá dẹ̀ wọ gbogbogbò ọmọ alálùbáríkà aṣọ wọn aṣọ wọn ọmọ gidi òde fi bẹ́ẹ̀ sí mọ́ láyé òde sí ọmọ gidi òfin bẹ́ẹ̀ sí mọ́ láyé òde sí ah, kí n fẹ́ ṣe òun. ìyá kúnlé náà ò rò bí mo bẹ̀ mo mọ̀ pé bí dáadáa ni ah! kí ni mo fẹ́ ṣe kí ni mo fẹ́ ṣe bí mo fẹ́ wú ìyàwó sí o. Ah, mọ́mì four hundred ló yẹ kẹ́ fún mi bẹ́ẹ̀ tẹ́tí lọ fún mi lówó lé six hundred lẹ́kọ̀ọ́ fún mi. Ah, ẹ ṣé ìyá mi ẹ ṣé mo dúpẹ́ o God bless you. Ah kò sẹ́ni bíòbíò. kí lorúkọ ẹ lọ ọmọ dára ni bẹ́ẹ̀ ọmọ dára ni ẹ̀yìn rẹ lòun ti ń dùn orúkọ àrò àdára fún ẹ. ló wà lórí gbogbo provision tó rẹ mi jókòó sí tí wọn tún máa sun ìṣòwò san fún yàn ààbò máa ṣàtọ́jú wa ẹ. yes ọmọ yẹn tó bá mi lọ́dọ̀ rẹ níjọ yẹn. She will be very good material. She will be very good wife material. I I I don't don't. don't. know. Àmọ́ báwo ni ṣe I don't. ẹ̀? Ẹ̀dùnà ẹ̀dùnà ẹ̀dùnà I don't. ẹ̀dùnà ẹ̀dùnà ẹ̀dùnà ó wà ní báwo kan ilé wọn. Adé Adé di méjì close àbí àbí avenue ṣé adédèjì close àbádí adédìméjì close àbí avin adédèjì close ah mo ti rí yàwó mo ti rí yàwó mo ti rí yàwó mo ti rí yàwó mo ti máa ṣe mo ti máa ṣe nìyẹn ọmọ yẹn máa wà lọ ọmọ yẹn máa wà lọ máa lọ báwọn òbí ẹ sọ̀rọ̀ wọn ṣáàní rí mi kọ́ láwọn ò ní fọmọ fún mi àbí báwọn òbí ẹ sọ̀rọ̀ ọtí àṣẹ ayé mi kó má mọ̀ parí ayé mi yá ilé àwọn dára nìyí. bẹ́ẹ̀ ni ibi ìgbà iná ń gbé. ìjọba mi pè sọ fún pé ó lálejò. Ah, ó dẹ̀ pé mo rí wọn tó bọ́ tá à ń sìn ọlọ́pọ́n mi. kò lọ jìnnà àbí. ẹ wá jókòó mi wọ́n máa tó dé. kò ṣe máa yẹ kò ṣe o. wọ́n máa tó dé sí i. yes ma ẹ rọra ma o. kò ṣe lọ fún mi. ah mọ́ mi o àwọn náà lè. àti dára ẹ̀wọ̀n àwọn mọ́ mi náà béèrè yìí. ẹ jọ mà. ẹ jẹ́ ń lọ sọ omi mò ń bọ̀. kò ṣe ẹ rọra o. irú ọmọ yìí ó tún lọ ó lọ ń pọn mi ọkọ ọmọ yìí gidi ni òun náà dẹ̀ tún ra ẹ̀kọ́. ẹ jọ náà ẹ rà máa pa ìdí àfẹ́sí náà kálọ̀ àti àdúgbò náà pẹ̀lú ìjókòó ṣé kò sí wa. ọmọ dára dára ò rántí rárá. Ah, mi ì fi òpè àti rí ma. àti rí kódà mọ́ kí n tó rán ẹ létí ibi tá a ti mọ́ra nǹkan kan ni mo fẹ́ wá tọrọ lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ fẹ́ kó fún mi. mọ́mì ẹ má bínú mà níbo lẹ ti mọ̀ ẹ́ náà. ó rántí ọ̀rẹ́ mi tó ń ta provision ìyá ọmọ. ọ̀ oh. láìpẹ́ yìí ó bá mi lóyún ṣọ̀bẹ̀ ó wá ra ṣé juice àbí soft drink or something ó rántí ó ṣí change ó ṣí balance kò fún ẹ ó wá dá owó yẹn padà. oh ok ọjọ́ yẹn ó yẹ kó fún mi ní four hundred wọ́n wá fi fún mi ní six hundred naira ẹ eh, juice ni mo wá rà lọ́jọ́ yẹn. exactly. ẹ má bínú má mi ìdáyín mú. no problem. Um, Dara dáàdì ńkọ́ àti mọ́mì. ẹ dáàdì wa. mọ́mì ńkọ́. mọ́mì ò sì mọ́. Yeah, sorry about that. My condolences. Um, Dara, she only lè fi mí ṣe mọ́mí ẹ̀ mo fẹ́ kó fi <laughs> understand ma màmá mi bí báwo. mo fẹ́ kó fẹ́ ọmọ mi. ẹ ó ti ṣe díẹ̀ ní ìlú òyìnbó ó ṣẹ̀ṣẹ̀ paradé ni àtọ̀hún náà ló dẹ̀ ti máa sọ fún mi pé òun ò fẹ́ akátá òun ò dẹ̀ dídé tó rẹ̀ dé fúnra rẹ̀ ló ní èmi gangan ló ń fẹ́ kí n wá ìyàwó fún un àmọ́ níjọ́ tí mo ti rí ẹ yẹn ṣe ni mi ò mọ reason tó fi jẹ́ wípé ọ̀dọ̀ ẹ báyìí lọkàn mi lọ mo sọ wípé yí ọlọ́run ó dẹ̀ nídìí. wọ́n tó fún wa sọ pé kí ọmọ atọ́jú wa ènìyàn wọ́n ní first impression lasts forever pé àtúnṣe níjọ́ yẹn olóró mọ́ ẹ̀mí mi. I know you're going to be a very good house. I mean, a very good wife material to my son. Mami, ẹ má bínú mà o. Irú nǹkan tẹ́ ń bá mi sọ yìí. Ẹ máa ní láti rìnrìn yìí lẹ́ẹ̀kan sí. Cause dáàdì mi máa fẹ́ mí sí i torí kò sí nǹkan tẹ́mi lè dà ṣe lẹ́yìn dáàdì mi mà. Bẹ́ẹ̀ni, ṣòro ìgbàgbà tí ọba ti jẹ́ mi níhò tó dẹ̀ ti fi kò sí ìgbà tó ní kí n para tí mi ní para ó dìgbà tí má torí wọn tí mo bá torí wọn bá sọ̀rọ̀ ṣó ti gbọ́n máa dà ó ṣe ọkọ mi ọlọ́run apọ̀ ẹni àmọ́ ṣé wọ́n ṣáà ti jọ́ ẹ̀hò fún mi kí n fọkàn balẹ̀. ẹ ṣe ti rí mọ́ mi tí bá ní kí n sòótọ́ fún yín fún náà mi níyàn kankan tí mò ń dè torí pé ẹ mọ̀ torí èèyàn tí dáàdì mi jẹ. mọ́ mi èmi àti ọmọ yín yẹn a máa ní láti fojú ríra wa báyìí the number two tí ọlọ́run bá sọ pé. mo mọ̀ pé nǹkan tó bá wù mí ni ọlọ́run máa ṣe fún mi ìwọ ọlọ́kàn mi yàn ìwọ ọlọ́kàn mi fẹ́ mo dẹ̀wọ̀n pé á bá mi fàṣẹ sí i. ṣé ti yẹ kó o ṣe máa dẹ o dúpẹ́ jẹ́ kí n máa lọ ṣé ọ̀pọ̀ mi mi ìfiyẹ́lẹ̀ o kó bá mi kí dẹ́rì tán bá dé sísí mi o ṣe máa dà o ṣe o o ṣe dà. ẹ̀dẹ̀ kú àlejò èké tuntun sì ẹ̀ ṣe. Dèjì ṣé o bínú wípé mo gbé ẹ dìde ní. báwo ni ìtọ́jú mi èmi náà mọ̀ pé mo ti fẹ́ bá mi sọ láti wà ìfọ́tà lórí ìdáhùn sí ìgbà very very important. màá wá promise mi wípé nǹkan tí mo fẹ́ sọ fún ẹ òun sọ fún mi sí. kí n má bàbá mi sísọ ṣé lè dé yẹn. there are some things tí mo ní láti sọ fún ẹ nípa past mi. because um, in fact kò tó make decision about marrying me. Um, because mi ní fẹ́ we feel betrayed bóyá later wa ló ń gbà wọn kankan níta ojú mi ti rí oríṣiríṣi lọ́wọ́ ọkùnrin orí ah, gan èyí tí mo lè sọ pé bí ìtọ́jú mi jù sìn òun ni ti máa ń tí mo fẹ́ last hmm. ojú rẹ tó torí eh, pé èmi àti ẹ ti jọ ń gbé gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó in fact mo lóyún fún. what. yes mo lóyún fún. mo wà ní oyún ni ó fi mí sílẹ̀ tó sá lọ kò síbi tí mo lè wá sí mo ṣàkómọ pé ó travel out mi ì mọ country tó lọ kò sí nọ́mbà tí mi kò ṣe lè get ẹ̀ pẹ̀lú condition mi. so o ti bímọ bóyá wa. no i had a stillbirth. you lost the baby. ó ṣó mọ̀ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ò lè ti ṣẹlẹ̀ sí mi rí kí n má lè sọ fún ọkùnrin tí mo sọ pé mo fẹ́ fẹ́. ṣé kò jù bẹ́ẹ̀ lọ so nǹkan tá a wá sọ mí báyìí I must admit you're a fantastic woman. Thank you. Hmm. So, does that change anything? does that make you less of a woman? No. Surely, can you, pé ọmọ yẹn wà láyé gan ni, stepchild ló máa jẹ́. Any man that passes by on a woman like you, would ti ṣorí burúkú, because you are a fantastic woman. Ṣọ́yìn, mo one wá ń dúpẹ́ irú ìyá kọ́lọ́ má pààyà wọn sòyí tí ó bá ń ṣe pé mo ti jẹ ni màá mi ọgbọ́n nira fẹ́. ẹ bẹ tó ti promise mi kò ní sọ anything fún mọ́mí. mi ò lè sọ fún ọ wàá bí kí ni tó bẹ́ẹ̀ I have my own reservations about women my mom is the only woman I trust and I care for wàhálà àti ìjà ni mo ti fi sọ kékeré ń obìnrin mo wá sọ fún ọfúnra mi pé mom for me to be secure why don't you bring the woman to me òyìnbó ti ṣe introduce mi àti ẹ and once my mom loves you then I love you ten times more ṣùwárí èyí tó bá mi sọ láàárọ̀ yìí ó yẹ kí n mọ̀ pé besides my mom the interest and the love you have for me it's incomparable and I love you for it and I will not only love you I will cherish you for the rest of my life gbogbo eléyìí sin inú mi sọnù kálukú sọ fún mi ni wàá náà ni ìyá tó ìsàmù. o ṣe. o ṣe gan. o ṣe gan. ìyá dára o. ìyá ìyá o. The last event that she knew àṣekàn náà fún ọmọ tẹ́lọ́ládé all the time pẹ̀lú ọmọ Dangote. tẹ́lọ́ládé kẹ́. yes tiẹ̀ nìyẹn. wow. a ní location Lekki a ní Laja then we have at VI as well. àná ah, ṣé ti ibi tó ọ̀tọ̀ láti ṣe tiẹ̀ yìí. Lekki ni sir. ọ̀yọ́ oh, Lekki ẹ̀ ló máa fẹ́. <laughs> but price ló máa determine sir. Yeah. How much is it? We did this for 25 million and that was about six months ago. What? Yes. 25 million, níbí báyìí. Torí ẹni tó introduce yín sí mi, mo ṣe fẹ́ ṣe fún yín 25 million, sir for one day. Benny. We are going to make it a very big one for you. Agbára biggest problem. So how do I make that? Is it part payment? Àbí máa sanwó gbẹ lẹ́nkàn náà? Benny, but tẹ bá for fún wa million, You ló máa pay wa ló máa pay Then later, a máa gba balance lọ́wọ́ yín. Agbára àgbẹ̀ agbára. work very well on that. Ìyẹn mélòó ló látọ̀dọ̀ yín? Um, I think um, 100 totally. It's going to be 60 from her side, 40 from my side. Okay. We're going to make it big and you will love yeah. it, sir. Okay ok Cause sí problem kò sí problem ẹ my my my máa get back sẹ́yìn by 4 pm Alright. kí n mọ̀ sọ. máa mọ ìyá rẹ lójú ọmọ mi ṣohun tó tọ́ fi màmá rẹ ṣe. mami mami. ọmọládé kí ló dé. ṣùgbọ́n ẹ ti rí nǹkan mò ń bọ̀ ṣọ́ọ̀bù kí ló ṣẹlẹ̀. ṣẹ̀bẹ̀ tí nǹkan tẹ fàánsì. kí ló dé. ṣẹ̀bẹ̀ tí nǹkan tẹ fàánsì. kí ló ṣẹlẹ̀ gangan náà kí ló dé táriwo pọ̀ tó báyìí. mo ti gbọ́ ọmọ rẹ yín. ṣé Dèjì. ó máa ṣìyàwó in two weeks time. nígbà tí ò ṣì èrò ṣe máa ṣìyàwó. màmí ṣé mo máa ń parọ́ nìyẹn màmí bọ́lẹ̀ bẹ́ẹ̀ ṣé mo máa ń parọ́ fún yín sìn ni. níbo ni kí n ti bọ́lẹ̀ ṣé mo wà nínú mútọ̀ ni ṣé bí inú ṣọ́ọ̀pù ni mo wà. òun dà. òun. no kí lè lè ṣùgbọ́n yín nǹkan tẹ kó mi sínsìn ẹran kẹ́mi kì í ṣọmọ jẹ́jẹ́ o. mo ti ṣe. ara ẹ̀ rẹ o mo ti ṣe. bó ṣe máa ń dìjà lélẹ́yìí o nígbà tó fẹ́ tó ń fẹ́ mọ́jọ́ ìyàwó kò sọ fún mi ọjọ́ tún kù díẹ̀ mi ò ṣùgbọ́n nǹkan kan mi ò gbọ́. ẹ ẹ lè gbọ́ màá mi ìbẹ́ tí tẹ bá mi dé ń sìn ìbẹ́ tí kí ẹ bí tẹ bá mi dé kí máa ṣe jẹ́jẹ́ kí máa ṣe jẹ́jẹ́ máa ṣe jẹ́jẹ́ máa ṣe jẹ́jẹ́ fọlọ́ burúkú yẹn tẹ́jẹ́ kí n jẹ́ kó mọ bó ṣe ń lọ ẹ gbé. hello. Ah, ẹ báwo lè yàn ṣe máa ń sọ̀rọ̀ báyìí ọ̀rẹ́ mi bó ṣe ń ṣe báyìí ṣé bí àjọmọ̀ èmi àti ẹni wípé à ń wáyàwó fún Dèjì ṣé ń gbà tí gbogbo ẹ̀ tó rí bó ṣe rí èmi ò ní nǹkan kan láti ẹ̀ ti gbọ́ rárá láti sọ fún mi <laughs> ó dà kò sí wàhálà ọjọ́ àkòrè ọjọ́ àkòláyọ̀ ọjọ́ àkòláyọ̀ téèyàn bá níwọn òṣogùn kà ń mọ̀ pé tó máa jẹ́wọ́ òkúkún ní gbọ́ ọmọ wọ́n fọkàn ẹ balẹ̀ ṣebí ìyàwó àwọn ọmọ àṣẹ lójú mi jẹ́ ká máa rí. tẹ máa ń sọ fún mi láti jọjọ iná yẹn tó máa jẹ́wọ́ ẹ máa tẹ́wọ́ màmí yẹn máa tẹ́wọ́ ẹ máa tẹ́wọ́ kò sí wàhálà. ṣé mo fẹ́ ríbi tí ò dá kí n tiẹ̀ sí ni. ẹni mo ti wá títí yín ṣé bèbí nǹkan wà nífẹ̀ẹ́ máa mi ọ̀sìn ọlẹ́jọ́ ọlẹ́jọ́. ọmọ mi ṣohun tó tọ́ má fi màmá rẹ̀ ṣe o bó lówó bí ó lówó bó rẹwà bí ó rẹwà bó kan lápá bó kan lẹ́sẹ̀ màmá ẹni ni màmá yóò máa jẹ́ hùwù. azikamashi mamayi ningurane there is fire on the mountain wàhálà ti ṣẹlẹ̀ mi mi mọ̀ ọdún ṣẹlẹ̀ ẹ wo mo kò páàkì mọ́tò mi mo á realize mo gbàgbé fóònù mi sínú ilé so bí ṣe lọ sínú ilé pé kí n dẹ̀ kí n dẹ̀ padà sídìí mọ́tò kí n mo dẹ̀ rí òkú tó wà ní tó tó di sítẹ́rì mọ́tò mi ní òkú. kurasina ni ẹ that is a work of kurasina thank you kurasina in your kingdom àwọn kurasina ti fẹ́ gba ẹ̀jẹ̀ tí wọ́n padà ìwọ gba owó lọ́wọ́ àwọn brotherhood ń báyìí ó wá lọ ná lókè òkun ọ̀ọ́dẹ̀ wá fún wọn lẹ́jẹ̀ tiwọn àwọn náà ti padà dé báyìí wọ́n fẹ́ gba ẹ̀jẹ̀ tiwọn padà. má forí jóná kó má gbóòórùn ara ẹ má jẹ́ kí kúrẹ́sì náà bínú sí ẹ. tó bá kọ̀ tó bá kọ̀ tó bá kọ̀ tó bá kọ̀ wàá forí jóná wàá dẹ̀ gbóòórùn ara ẹ gbogbo ibi tó ti ná owó kúrasí náà pátápátá dé ló máa ya wèrè tó bá ru ẹ lójú àrẹ ayá kúrò nàìjíríà tó bá ti parí wèrè ti nàìjíríà wàá wọ plane wàá lu amẹ́ríkà tó bá dọ́lẹ̀ gbà sínú plane báyìí wàá bẹ̀rẹ̀ wèrè tó bá tún parí wèrè tibẹ̀ tán wàá tún wọ lọ lùbòmíì tó ti ná owó kúrasínà. ni mo máa máa return mi ni mo máa ṣe báyìí sìn ín. dúró dáadáa. ṣe mo lè lọ kó wà. salama salama takumaraja kúrasínà kúrasínà takumaraja takumaraja kakumaraja ikamaraja sakumaraja ìyá tó wà ayé mi kó má mọ̀ parí wọ́n fẹ́ mìtì mọ́ mi. o rí mọ́mi ẹ ó lá máa lò fún nǹkan ètùtù ìyá mi kan tí mo ní wọ́n bá kú. ẹ ah no no no ẹ. mo lè lọ kó wà. salama salama takumaraja kurasina kurasina takumaraja maraja kaku maraja ike maraja saku maraja. mo gba nǹkan tó pọ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀mí ìyá ẹ̀ náà nínú. ó fẹ́ mi ti mọ́ mi. ó rí mọ́mí ẹ ó lá máa lò fún nǹkan ètùtù. ìyá mi kan tí mo ní. ọba kú. ẹ ah no no no ah ah, ah ah nítorí kí ni ah mi lè fi àmì lẹ̀ wá ẹ ti ètò ẹ̀sọ́ gbogbo owó lè fẹ́ ṣe fún mi oṣù lè lọ́sọ́ pé fẹ́ ṣe náà. kí ló ń jẹ oṣù rẹ kò sí tá a ṣe fún ọjọ́ òní ní ìrètò ó ti jẹ́ kí n máa bínú o. àwùjẹ máa ń bá wọn sọ̀rọ̀ náà. sálámà sálámà sálámà sálámà what's our problem what's our problem now. Now you are talking. la basa kuna silama tete salama salama salama salama salama salama salama salama salama salama okuriri okuriri. jẹ́lẹ́dà rẹ̀ mú gbáyà rẹ̀ mú jórí rẹ̀ mú salama kurasina kurasina sa kurasina. kurasina. sa kurasina. kurasina. sa kurasina. kurasina. kurasina. kurire gbà kó kú oríire rẹ́rìn rẹ́rìn rẹ́rìn ó kú oríire ẹ̀kọ́ ló tó bá ti délé kó fi kan ẹlẹ́dàá ìyá rẹ̀ tó bá ti fi kan ẹlẹ́dàá rẹ̀ yóò pòórá àmọ́ tó o bá fẹ́ fi kan ẹlẹ́dàá rẹ̀ má wàá gbàgbé wípé ẹ̀rú ló fi gba oúnjẹ lọ́wọ́ kurastina tó bá fẹ́ fún lóúnjẹ padà ẹ̀rí ni kò fi fún un. rẹ́ni rẹ́ni ṣe kúrasínà rẹ́ni. kúrasínà. káre. so um, um, olórí ṣé ti ti bá fi sórí ìyá mi sìn tó kú àwọn èèyàn oníwèé kí mi mo fi ìyá mi ṣoògùn owó ni wọ́n máa fura. n ò lè fúnra tó bá ti kàn lórí báyìí a pòórá ẹjọjọ máa wà ní kò sẹ́ni tí ó fúnra sí ọ ọ lè béèrè lọ́wọ́ pé n bo ni wọ́n gbé ìyá mi sí. lọ́rọ̀ mi yẹ. Sakura Sina. Sakura Sina. Sakura Sina. Sakura Sina. Sakura Maja. Sakura Maja. Tum. Salama. Salama. Salama. Salama. Salama. Salama. Ah, Salama. Salama. Salama. Salama. Salama. Salama. Salama. fòbí ẹ̀ta yín. Báwo fòbí rẹ̀? sọpa ẹ ló fún gbogbo ẹ̀rọ nípa kí ló I have a surprise for you. Ah, Ìyá máa yẹ kọ́ mọ́ gbé ìpàdé mi pẹ̀lú surprises. Àmọ́ ẹ má dojú rẹ̀. Hmm. Ibi mi ò fẹ̀fẹ̀ díjú náà kó jojúmọ́ náà ló surprise mi. Ìyá ìdíjú kì í fi wọ̀nyí. Mo ti bọ̀, ọ̀yá ìkọlọ̀ lè lọ.

ìyá ìyá dára o ọmọ olárí ṣóun ní tàbí àmọ́ gidi. mo wá sí ti rúm mo wá dé láti ibi iṣẹ́ mo tiẹ̀ ṣe kí ẹ gbé ẹ ọkọ gbé ó ah, ah, máa tẹ̀ lẹ́rìn rẹpẹtẹ lẹ́yìn the next thing mo ní ó fẹ́ surprise mi ó bá ní kí n dijú mo tẹ̀ ẹ̀dẹ̀ dijú bá ní òkè ó pé kò gbé surprise náà lé mi lọ́wọ́ kò mú kinní kan báyìí ó kàn fẹ́ sórí mi bí mo ṣe disappear nìyẹn èmi ó fi ní ṣògùn owó. mọ́mí mi èmi ọlọ́mọdé ọlọ́mọdé ọlọ́mọdé ayẹyẹ mọ́mí ọmọ ṣé tí mò ń ṣe inú mi very well mi lè ṣe dúró ẹ̀. màmá ẹni bá lọ ní wúrà ẹni wọ mi kí kí là ó fi ìyá wé. kò sí o ọ̀rẹ́ báwo. ẹlẹ rẹ. ọmọ wàhálà wà o wo wàhálà wà bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí. wàhálà báwo kí ló ṣẹlẹ̀. iṣẹ́ já big time kò yé ẹ. yeah gosh. Ah, báwo ló ṣe tíṣẹ́ fi já. ọ̀rẹ́ gbàgbé yẹn for now nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi kó wá gbé mi kúrò nínú slow tí mo wà yìí please jọ ń torí ọlọ́run. ọmọ ọmọ òde sí làrándì mo wà ní downtown mo dẹ̀ fẹ́ lọ rẹ́ nìkan bẹ́ẹ̀ ni. because inú slow ni mo wà báyìí òtútù ń mú mi bíi wèrè ìta ni mo wà. ah ok ok ọmọ kan tí máa ṣe máa wọrí dúró dè mí máa gbé ẹ ṣe ti gbọ́ ìwọ ṣáà dúró dè mí ṣe gbọ́ àbáṣayé títí títí títí tí àní bọ́rọ̀ bá kan òkè tó bá kan lẹ̀ àyà òmíràn ó ṣe é ní. adédè. adẹ́tún lè tí mo sọ fún ẹ pé o máa gbé mi yà. ṣé ní ìsìn ká yà bẹ̀rẹ̀. kò ọmọ mi ṣorere máa mọ ìyá rẹ lójú àlá aróko ìkìlọ̀ ńlá la jẹ́ fọmọ ẹ̀dá dámọ̀ gbogbo ògbàkigbà tẹ́ ẹ bá ti rírò àpẹẹrẹ báyìí sọmọ yín kẹ́ ẹ rántí àyà yín méjèèjì tó mú dàgbà kẹ́ ẹ fi súre fún un kábùrú ọmọ ṣe tá a bá wá rí ẹ̀dákẹ́dà tá a bínú obìnrin tó lẹ́ẹ̀ní jèrè ọmọ irú wọn bọ̀jọ́ lọ́jọ́ lọ ni. torí ikú kì pa kíre àrùn kì í ṣe kínú àwọn méjèèjì ni wọ́n pàdé lẹ́sẹ̀ kan ògbèjì kíre gbádé lọ́wọ́ adá kílà ń bẹ wá kílà ọdẹ òjìyàn kan. takú maraja ìka maraja bàtú maraja bàtú maraja tùm tùm tùm tùm. màmá ẹni ni màmá yóò máa jẹ́ sinima kaliza sinima liza. ẹni ẹni tí mo rí lójú àlá mi nìyí ah, ẹni tí mo sọ fún ẹ pé mo rí lójú àlá tó ṣoògùn tó ṣe ṣó fún ẹ òun ni ah. ó ní ó ní kí n máa fi ọmú mi méjèèjì kí n máa fi súre fún ẹ. Hmm. ó ti yé mi. ọmọ ò dàgbà kó dárúgbó ṣóun ní tàbí ọmọ gidi òṣàbíyá ó sí láì. kò sẹ́ni bíòbíò ọmú rẹ̀ àyà ti ń dùn ẹ̀yìn rẹ̀ lórún ti ń dùn ọ̀run ẹni nìyà jẹ́ lájà màmá bá kò ní wúrà ẹni fọ́ lọ́jọ́ màmá ẹni bá lọ ní wúrà ẹni wọ mi kí la ó fi màmá wé kí la ó fi ìyá wé. kò sóhun tá ó fi wé o nílé ayé tá a wà yóò. ìyá ìyá ìyá yes so báwo lẹ́yìn plan mi upcoming birthday mi ṣiṣẹ́ mẹ́kún mọ́ọ̀tì mi. mi ní ṣé mo fẹ́ gbàgbé birthday ẹ ni but mo máa ń sọ fún yín pé result ẹ ló máa determine birthday ẹ tó bá ti ní good result máa ṣe birthday fún ẹ good result elaborate birthday. okay i trust you mummy. ẹ ń o. yes ta ni yẹ o. <laughs> mo ní mo máa surprise ẹ lé mẹ. ẹ̀gbọ́n mi. how are you. báwo lẹ ṣe rìn ah, bọ́ ẹ sọ fún mi pé ẹ ń bọ̀ náà ẹ̀gbọ́n mi. báwo làbúrò. Ah, báwo lẹ ṣe rìn. mo ní kí n surprise ẹ ni how are you. fine. báwo ni in fact he is airport you know right from airport me. ẹ jókòó. <laughs> oh my god How many days in sin you know? ná. You know, náà ṣe ń my money days mo ní You sin pọ tẹyin I just rà fún mi àjẹ pé eh, no problem ó ní kí n surprise ẹ ni. surprise ẹ wá pọ̀ o kí <laughs> because if I ẹ lára pé move ń bọ̀ ẹ̀rù máa máa bà We ni wípé báwo ni plane báwo ni kinní kan yìí ná ó ti mọ̀ pé tí n bá bá ẹ lé ṣáà ni màá bára lé màá jókòó díẹ̀ ṣé wà ókè mo wà ókè mo rò pé bébí ẹ máa wà ní school maybe something. ẹ ó wà school bọ̀ dé ló ń lọ. ọ̀ oh, bí ẹ bá ti bára biskit bọ̀ dé school ló ń lọ ni. ó lè ní o ma ní láti lọ ra ṣe é mi. ọ̀gbọ́n mi à ẹ ti ẹ̀ sọ fún mi pé ó bọ̀ ẹ̀ ṣe. wọ́n ní kí n surprise ẹ ní yìí náà. surprise wa august lele yìí. yeah that's six dollars for you <laughs> american dollar thank you. jẹ́ kí n wò. oh my god so money ní láti kọ́kọ́ lọ ṣáwà àbúrò. one one dollar ni. oh yeah yeah that is the lowest side the denomination ní yankee so money ní láti lọ wẹ̀. Eh, ibo ni room wà àbúrò. room. ẹ. yà. bọ ẹ ẹ kò ṣáà kó gbogbo ẹ méjì méjì tí ẹ ṣe ẹ ti ẹ ṣe calm down. mo fi heat you know me. ò lè stand there that's it. wà á lọ ṣọ́ra gbà yẹn. thank you there thank you there báwọn gbé ah, two horsepower ló máa ní ìdí ń bèbà yìí because ṣé uh, àgbo tóbi dé ẹ̀ it is too much. kò ṣàbíyá ó sí láì ah, ah. kò sẹ́ni bí wọ́n dẹ̀ méjì sí mímọ́ àti pé ìyá dèjì tí ò gbé kọ́ lọ èèyàn ni wúrà ní ah. fọ́. dáàdì jẹ́ oṣù gbé kọ́ mi ẹ̀dùn ṣó fẹ́ sọ fún mi pé òun ò rí i pé sẹ́ẹ̀tì òun ríǹgì ni tí ò fi gbé ọ̀rọ̀ ẹ̀ yé mi ọ̀rọ̀ ẹ̀ yé mi hmm. ṣe bí nǹkan tó lójú méjì bá wò tó bá wò dáadáa kó lójú kan wá sọ pé òun fẹ́ bọ́ síbẹ̀ òun fẹ́ wò mo mọ̀ pé bálabàla náà ló máa rí kò sí lọ́wọ́ ẹ̀ èmi tí mò ń bá aṣọ rẹ ni tí bá pé ìlú tó dìlù ó yẹ kí n máa gba owó oṣù lọ́wọ́ ẹ̀ ni kán nítorí kíni kán nítorí pé mò ń bá láàbọ̀ ara ṣọ̀rẹ́ mo dẹ̀ ń wo bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ èmi àti ẹni o pé ọ̀rẹ́ tá a ti ń bá bọ̀ láti kékeré kó wá di pé bóyá ó wá da láàbọ̀ ara mo wá fi sílẹ̀ nínú gbogbo bí ìlú ìṣètò kò ná ọ̀rẹ́ méjì èmi kan ṣe iná ni bó fẹ́ tọ̀ èmi kan ṣe bó fẹ́ yàgbé èmi kan ṣe ṣé èmi kan ṣe yẹn náà ni kò wà tọ́ kó gbé sẹ́ẹ̀tì ẹ̀ mọ̀ <laughs> torí ó ti rọ́mọ tó lọ sílùú òyìnbó àti kí tí wàá ni wò ó á dẹ̀ bí èmi náà ń bẹ̀ á bá mi ń bẹ̀ ebí mi ni á bá mi ń bẹ̀ èmi ń pè kò gbé kọ́lù. ẹni bí wùmí jáṣà máa dúpẹ́ pé aríra wa láyọ̀ ìyá jẹ mí wọ o ah! Ah! ìyá jẹ mí lọ́tà jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tèmi náà rí mo ti dé nàìjíríà. ṣùgbọ́n ẹ kàn ṣáà mú orí ẹ mú rù ẹ mú àárín ẹ go straight to the point pé nǹkan báyìí ló kí ló ṣẹlẹ̀ gangan gan. ti olóbìnrin tó mú mi lọ sí yankee yẹn mm-hmm. ah, ó lò mí bómi òjò ìfàtí mm-hmm. orí ó bá mi wáṣẹ sọ́dọ̀ àwọn agency kan tí n bá ti lọ látàárọ̀ six to six ni òun náà àkáǹtì pé mi ò níwèé àkáǹtì ẹ̀ lọ́tún sanwó sí yes then ọjọ́ kan mo kọ̀ déédéé délé ni mi ìmẹ̀ṣẹ̀ tí mo ṣe nínú òtútù burúkú o ti bẹ̀rù mi ń ta mo dé wọlé pé my dear ìfẹ́ mi kí ló ṣẹlẹ̀ olóòwò fẹ́ rí mi o ọ̀rọ̀ bó ife pọlọ́pàá nìyẹn wọ́n sọ pé kò ní sùúrù mo rẹ́dí láti jáde kó má pọlọ́pàá. àwọn obìnrin bẹ̀yẹn máa máa dì gan. wọ́n ya wèrè bó ṣe dẹrù mi síta ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ mi kan ló wá gbé mi nínú snow. ẹ̀gbọ́n mi nísìn báyìí àti gbọ̀pẹ̀ ti wálé ẹ̀mí dẹ̀ ti rẹ́ mi ọlọ́run ṣeun nísìn báyìí àwọn ìrírí wo ló wá ń bọ̀ gangan àwọn mọ́tò wo ló ń bọ̀ àwọn spare parts wo ló ń bọ̀ bó ṣe àwọn laptops oríṣiríṣi phones tẹ́ ti gbé sórí omi tó máa tó dé ìgbà wo ló máa dé. ẹrù ní ọjọ́ tó lé mi jáde yẹn thirty seven dollars ló wà lápò mi so owó yẹn gbà tí mo wá rí i pé kò sí hope mọ́ mo wá try láti ṣe owó yẹn sí one dollar òun ló bá mi dé ìlú yìí ọ̀rẹ́ mi ló bá mi kọ tíkẹ́ẹ̀tì return ticket mi wọ́n kọ́ fún mi ní mi ìrówó rà ó ní ẹrù bíbáwo tó ń padà sẹ́yìn oyin. tó bá jẹ́ kí mo gbọ́ yín dáadáa ẹ̀gbọ́n mi if i can hear you well ẹ má sọ fún mi pé thirty seven dollars yẹn ni owó tí mo rí lọ́wọ́ yín lọ́jọ́ yẹn tẹ́ kó dé. yeah on hard currency yeah. gbogbo owó tó bá yín dé nìyẹn. òun ni. nísìnyí tí n bá gbọ́ yín dáadáa again kò sí nǹkan kan lẹ̀. kò sí nǹkan kan o àmọ́ hope ṣì wà. wàhálà máa wà ah, wàhálà máa wà o kò sí nǹkan kan lẹ̀ ń tọ́ láti sọ yẹn kò yé mi o. ká ṣáà dúpẹ́ ẹ̀mí but ẹ jẹ́ ká gbìyànjú ti sẹ́gbẹ́ kan náà sórí ìkọ̀kan wà tó ń bí mi nú òun náà ni ti ìyàwó mi báwo ló ṣe máa bí bébì tẹ̀dẹ̀ sọ pé bébì padà kí ló fọmọ yín ṣe mo ní láti rí kó explain fún mi. ẹ̀gbọ́n mi I've been telling you times without number pé ẹ mẹ́nu kúrò lára ìyàwó yín yẹn ẹ mẹ́nu kúrò lára ẹ gbàgbé pa tiẹ̀ ìyàwó yín kì í ṣe ìyàwó yín mọ́ o ó ti dìyàwó oníyàwó ó ti márì ọkùnrin tó dẹ̀ fẹ́ yẹn ó ní ṣíṣì lórí ṣe ń gbáhùn gáàn lórí ẹ̀ gan. no ìwọ ṣáà ti bá mi get address ẹ eh, you know. ah ọ̀dà mi ẹ má lọ o ẹ má lọ bẹ̀ o. mo ní láti rí ọmọ dára hmm. ìyàwó mi ni you know. mọ́mí yes there? sẹ́mú tẹ́sọ́ pé kí n rò ó ti rẹ́dì mà kí ni big uncle máa jẹ. ẹ sori ti bá. ẹ sori try kó bá mi get um, ewédú jẹ́ kí ẹ̀gúsí díẹ̀ wà ń bẹ̀ then uh, wàá ṣí freezer yín edé yẹn bá ń fi sí dẹ́ni mi ò jẹ́sẹ̀ mọ́ ẹ pando lèmi like kó bá mi rò. ẹgbẹ́ mi mẹ́kẹ́jà rẹ pando kọ pando ni. kó strong kó bá mi rò kó. Ah, kí ni bá yín rò ṣé ẹ mọ̀ pé mi àtọmọ ìlàjọ ń gbénu lé ni mi ìlọkọ mi ní kankan èmi nìkan èmi mò ń dágbà akọ mánéjì ara wa ni ọbẹ̀ tó wà lé yẹn èmi àtọmọ ìlàjọ mánéjì ẹ̀dájọ fi ń jẹun kò sí kankan mi ìlọkọ mi lẹ́nìkankan àfọlọ́ ọ̀rọ̀ bá tí mò ń wò lójú wo ṣo fẹ́ gbọ́ láti òní lọ tó máa sọ pé àwọn ti fẹ́ jẹun gàrí ni kó máa bù fún kó máa mú. ó wà ní ìwádìí sí hàn. ẹjọ́ ní bẹ́ẹ̀ ni tẹ́tẹ́tẹ́ ẹ wọ́n sọ pé mánìjà ara mi ni èmi àti ọmọdé tó ń gbé kò sí mi ìlọ́kọ ẹ gbé mi ìlọ́kọ. gbogbo ẹ fadé mi lórí ẹjọ́ ẹ fadé mi lórí ẹjọ́ ẹ fadé mi lórí kí ló ṣẹlẹ̀ ṣé mo ṣe yín ni ṣé mo fi ní pọ́nlẹ́mù yín ni ẹjọ́ ẹ̀fọ́ tó wà. ẹjọ́ ló ń gẹ but ṣé wọ́n tún fẹ́ lé mi ní yankí kó tún lé mi nàìjíríà ni ṣé nǹkan tí mo sọ ṣó pọ̀ jù ní ní pando ok bóyá ok bóyá sẹ̀mú yẹn náà kí n lò bẹ́ẹ̀. ok oye um, wa màá manage sẹ̀mú jẹ́ ká jọ manage bí òwe parí lọ. kan ló wà lẹ́nu gate sà ó ọ̀rẹ́ láti amẹ́ríkà sà. ọ̀rẹ́ mi láti amẹ́ríkà. bẹ́ẹ̀ sà. let me. ok sà. hello how are you. sir i'm not sure i know you. yeah. ọ̀ oh, ìwọ ni ọmọ ìkéré ni ẹ́ so ìwọ ni ẹni náà ò lè mọ̀ mí bọ̀ lè mọ̀ mí ni mo ṣe wá síbí báyìí so ìwọ ló gbà mí níyàwó ló tó pàmì bẹ́ẹ̀ mọ́ bọ́ọ̀lù lóhùn. hey oh, mr man you sure you're in the wrong compound. èmi ni ọkọ dára ọ̀kẹ́ ìyàwó mi ni mo tẹ̀sẹ̀ rí torí ẹ̀ mo ṣe wá níbàyìí. then <laughs> ìwọ sọ fún mi kéde máa wọlé. hey i'm coming i'm coming down. ó bẹ́tà ooo oh, wọ́n á jẹ́ àǹdí báyìí lónìí yá so ọmọ mi rẹ fi plus nínú bídìí can you just imagine omi tí ìfún mi oyún tó tó heavy wọn lè gbà mí ìyàwó kan tó gbà mí lọ́mọ wọ́n spẹ́ẹ̀ lẹ̀ I will sue them to court of law. Yeah. because wọ́n ta mi lójú pé ọmọ mi tó pa ló lò bíbá mo ṣe ń yẹ ọmọ máa tẹ̀ka. young man there is one of two things is either you are lost or you are in the wrong compound. How? I don't know you mi ìdàmọ̀ ọ̀tọ̀ ń sọ so kí ló ń ṣe nulẹ̀ mi. èmi ni ọkọ dára ọmọ dára tó dé láti Amẹ́ríkà ìlú kìlì yìí ni. oh really? yeah you are insane ó dà kó tí ń ṣe come madam for me. kejì àti sanuwa jọ ń pariwo. kàrẹ́lẹ̀ ó wúlẹ̀. báwo ni wẹ́rẹ́ yìí ṣe mọ̀ náà bí. ó ṣe mọ̀ ni. ó mọ̀ náà bá ọmọ mi ní ìwọ tó ń kúnlẹ̀ ẹsẹ̀ méjì ìgbóúnjẹ fún èmi kí ni burúkú tí mo dúró yìí ọmọ náà bá ọmọ mi. the man I told you about my ex. so ìwọ ló lọ fẹ́ bouncer dámi lóhùn àwọn ọmọ tó ń tẹ̀ka ó wá fi ọmọ tèmi ṣe plus ẹ pa mí lọ́mọ ẹ wá fi kọ́ mansion oh my god. bí o ṣe tẹ́lẹ̀ òní control nù orí ẹ yìí ni orí ẹ dàrú orí ẹ fọ́ ni. you come into my house to harass me disrespect me insult me and then my wife. ọ̀rọ̀ tó sọ. ìjọ tẹ mọ ìtàn ní bíbélì ìtàn Goliath àti David ìjọ mọ́ rárá èmi ò wá níbẹ̀ lọ́wọ́rọ̀ òkúta oògùn ni màá lò ha tí n bá lo oògùn tó wàá fi ìyàwó mi bẹ̀ mí. leave my house. ṣe ẹ̀kọ́ ni mo ra sọ tí bá mo ra sọ máa gba ojú ẹ̀. anyway kò sí problem. no no no no no màá lọ kí wọ́n ti sọ pé fẹ́ gba mi lójú you know what tí wọ́n fi ìpè ìgẹ́. get out of my house. so ó fẹ́ mọ̀ mí àrùn. ṣàtì ní sìn dude ó máa fi ìyàwó mi wá bọ̀ nínú. ṣe ní sàtìlẹ̀ ṣé ní ọ̀rẹ́lẹ̀ báwo ni wèrè yẹn ṣe mọ bíbá. kò máa yé mi máa mi ò Obi, I'm so sorry. Báwo ni màá délé My màá délé this is an estate. Okay, don't face any. Tí n bá dé junction, bá ń sàn bọ̀bọ̀ yẹn lóòótọ́. Ṣé kìí ṣe pé ó fi ọmọ mi plus ní ìdá ìṣá? It is well. But ha màá ṣọ́ pípù yìí. Ìgbélé olúwo wà. Òṣàbíyá ọ̀sẹ̀ apààyàn ah, ni ẹ o ìtìbáwò tí wọ́n bá sọ mi pé bòbó yẹn bá ń sàmì sí mi máa lọ bẹ̀ tó bá rí bòbó yẹn nígbà tí spirit orí ibú tó kọ̀ gún lórí ìyàwó mi ó mà fẹ́ gbà mí búrò mà ní mo kò fi àìdíà mo kò fi yá dànù ni ó ò sọ fún mi náà. ṣé mi ò sọ fún yín mo dábọ̀ ẹ̀ títí fún yín mo ní kẹ́ ẹ má lọ ọbẹ̀ mo ní lady ti bímọ ó ti lọ́kọ wẹ́ẹ̀dì ẹ̀ gan wẹ́ẹ̀dì ẹ̀ bad gan olówó gidi ló fẹ́ mo ní kẹ́ ẹ má lọ ọbẹ̀ bọ́ ẹ fárígà ilẹ̀ máa lọ mo dẹ̀ fún yín ládírẹ́sì pé kẹ́ ẹ lọ ọbẹ̀ mo sọ fún yín pé bọ̀bọ̀ yìí mo ní amẹ́ríkánà ni ó dẹ̀ ní owó gidi lọ́wọ́ ẹ̀yin tẹ́ lamẹ́ríkà yẹ pé bí llb nìyí bẹ́ẹ̀ ṣe lọ́lẹ́ ṣe bọ̀ ẹ wá máa fira yín kọ̀ǹpìà yẹn tẹ́ ẹ bá lọ síbẹ̀ nítorí bá ṣe fún yín lásán àánú yín ṣe mí àánú yín ó ṣe mí èmi ò mọ̀ sí o. mi ò dá ọ̀tẹ̀ bọ̀ tó máa gbà tó bá rí ọmọ yẹn náà ṣàkóso èmi ó ti clean náà tó bọ̀ ọ́t. sọ fún yín mo ní kẹ́ ẹ má lọ síbẹ̀ o. mo ah, ti gbé bọ́ǹsà mi ní lọ. ó oh, ọlọ́run ṣeun olúwo ẹ̀ló bàbá àságbéọlá ẹ wo ẹ wo ẹ ní sùúrù owó wà nílẹ̀ tí máa dọ́làs ni máa fún yín náà mi ò ní náírà lọ́wọ́ ẹ máa lọ ṣẹ́ ni ẹ wò mí ìyà kan jẹ mí báyìí ni mo lè fẹ́ kẹ́ bá mi kọ́ ọ oh, ẹ wà nílé báyìí good olúwo mò ń bọ̀ mò ń bọ̀ lọ́dọ̀ yìí báyìí báyìí owó ìyá gbà máa rí ẹ létà bọ́bọ́ ìyá kú. olúwo lẹ́sùn pè báyìí ká ló tọ́ tún lówó kí ló olúwo ń bọ̀dá ìtún ń pè báyìí torí ọlọ́run olúwo. bọ̀dá ìtẹ́ bá lọ dáràn pẹ̀rẹ́ mi ì mọ sí o mi ì mọ sí mi lẹ́ni dá sí ẹ̀fàdé mi lórí. mọ́mì àṣẹ hmm? màmá di díẹ̀díẹ̀ náà rí rẹ̀ rí pé ti wá ń gùn gan sàn. <laughs> èmi náà rí ó ti ń bá mi yọ ó tó ti gùn díẹ̀ ju ti tẹ́lẹ̀ lọ. bàbá ṣe ń ṣe àjàǹkólóńkóló wa a máa fò sí. <laughs> èṣìṣì ń dorí <laughs> mi sọ bẹ́ẹ̀ mo ti sọ fún lady tó máa ń ta òrí fún wa yẹn pé rí yín ti tán so náà ti bá mi gẹ́tì mi. ah o ṣe o ṣe ọkọ mi o ṣe <laughs> ṣé o sọ fún mi pé kó bá mi fi kí ló ń pè sí kíní tó máa ń ta lára yẹ́rìyẹ́rì yẹn mẹ́tọ̀. ó tiẹ̀ ti ń yọ ni. ṣọ́kọ ẹ̀kọ́ yìí òun náà ló jẹ. ìyá ìyá dára o. Ìyá ìyá o ìyá ìyá dára o nemo nemo. ọkọ mi ọkọ lóhùn. káàbọ̀ kú àtàárọ̀. mọ́mi um, ẹ máa kúrò nílé mi lónìí. I've got you an apartment. So, I'll call you and I'll take you there. Shatibo, you leave my house today. What? Deji. Koyemi. But Ani. Hey, this has nothing to do with you. Okay? You leave today, mommy. Dèjì. bet mọ́mí ṣé ẹ̀yin àti ẹjọ́ sọ̀rọ̀ apartment kan ni. rárá o ṣé kó tó lọ síbi iṣẹ́ láàárọ̀ ṣé o ti sọ fún mi pé mo ṣẹ̀wọ̀n tẹ́lẹ̀ ká tó sùn lálẹ́ àná ni. mo ń bọ̀ mà. Dèjì ní kí n jáde Dèjì fẹ́ lé mi jáde kúrò nínú ilé ẹ̀ kí ni mo ṣe níbo ló fẹ́ lé mi lọ èmi. ọmọ mọ́mí ẹ ẹ ṣe ẹ kà lọ ẹ máa bẹ́ẹ̀ gbé lọ máa send a rain signal come on let's go. I want you to stay out of this ṣé wọ́n bẹ́ẹ̀ ẹ máa ẹ kà lọ. I've got mo ti mi ò lè ní kúrò ní ayé iṣẹ́ ọ̀nà mo ti gé ìtura lọ́dọ̀ apartment ẹ ẹ bá mi gbé bíbá yìí mọ́ gẹ́rìn ẹ má wọlé ṣé wàá right ṣá mo ní mo ti get one another apartment ah mommy get him let's go ẹ kàn lọ let's go. ìmọ̀ mi mi bò ń lé lọ́dọ̀ ẹ̀. ẹ má wọlé. ta ni mo fẹ́ lọ fojú dán bí. màá máa wò yín bẹ́ẹ̀ lọ́gàn kan ẹ má wọlé ẹ ṣáà wọlé. ìyá dáadáa yìí má ṣe pé iná sọ mí lẹ́nu. ṣùgbọ́n tàbí wọlé mi do you want to get out of this house. no dear. exactly so stay out of it. kó bá kó máa fọ́tò níbo la mọ̀ tí ìṣẹ̀lẹ̀ yìí ti mọ̀ ṣá. má yẹ kí fọ ọ má yẹ kí bínú sí ọ. lọ di ọgbọ ẹnu wọn fún wa dé kò sí gẹ́gẹ́ ẹbí tẹ́lẹ̀ ní wọn ń gbà wá kó. ẹ̀mí máa ní. òwe lápọ̀rọ̀ náà ó dẹ̀ ti fẹ́ mọ́ láronú ọ̀run ìwọ mo ah! kí. ẹ kú ọjọ́ mẹ́ta. ọjọ́ mẹ́ta kẹ̀ àbí a ah. mo ti rí yín sìn ẹ dẹ̀ mọ̀ pé tí bá ti rí yín báyìí ni. ọlọ́run ní bára jẹ́. ṣé wàá ṣá. problem ẹ mọ̀ pé ẹ kàn fi mí sílẹ̀ ẹ béèrè mi màá tún pè yín pé mo fẹ́ rí yín ẹ ní dáhùn ẹ máa ní ẹ má wọlé màá má wọlé wàá rí má wọlé wàá rí mi ì dẹ̀wọ̀n pé mi ní ìrè pé mo ṣẹ̀yìn tó bá dẹ̀ yẹ pé mo ṣẹ̀yìn ẹ sọ fún mi pé à ó ṣe mí o màá dẹ̀ bẹ̀yìn lékẹ́ má bínú ìyẹn ìgbẹ́ ìgbọ́dọ̀ máa fi yẹn jẹ mí ní àná rẹ bọ̀ ìjù. ẹ um, kò lẹ́kìlẹ̀ kò rí mi. kí ló dé. oh yes. ṣòro mi ohun tí mo fẹ́ mo fẹ́ nǹkan tí mo bá fẹ́ màá yà fún mi pátápátá mo gba ilé fún ẹ nítorí pé kí ni màá ní privacy pẹ̀lú ẹ ni mo dẹ̀ máa ń pè ọ ní ọmọ lọ́wọ́ mo dẹ̀ mú ọmọ náà bí ọmọ tí mo bí. Mm nígbà tí wọ́n fẹ́ gba oògùn sí níbi láti wọ́n máa bá ẹ gbé ìbọ̀wọ̀ sọ fún mi. <gasps> olùdìbò ṣé nǹkan tó ń bí nìyẹn. ó tẹ́ ẹ tó gbọ́dọ̀ àgbà. olùdìbò ẹni yìí ẹgbẹ́ mi ni ẹgbẹ́ mi ni kò fi ṣe pé bóyá mo kàn gbà sílé ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe sọ́nsìn pé nǹkan tẹ́ fẹ́ ni nǹkan tẹ́ bá fẹ́ ni ní bá yín fẹ́ láti ṣe nínú àmọ̀ àti ibi tí mo mọ̀ ti wá ìmọ̀ ni mo mọ̀ ti lọ. ṣeré tó o bá ti wá bójú fẹ́ ṣọ̀rọ̀ ara ẹ̀ sí pẹ̀lú ẹ̀ o fẹ́ ká ṣe láṣepọ̀ nìyẹn bọ̀ tó o bá ti lè ṣe yẹn kò sí nǹkan kan tó máa wúlò kò tí o sì tá àfihàn wọn lápá. àwọn ọ̀rẹ́ mi mọ̀ pé èmi sáà ìwé kan máa tẹ̀ láti create time fún mi ẹ̀mí bí máa mọ nǹkan tí máa ṣe tó máa jẹ́ kíákíákíá. ǹjẹ́ ló sì ń rìn. No, no, lose it. I love you now. It's all right. That's all right. That's all right. That's alright. right. That's all right. Ẹgbẹ́ rẹ̀ lọ tó bá kọ̀ dé. Ìfẹ́ kan dìde supermarket bẹ̀rẹ̀ àwọn one or two things nínú. They can get us there. Alright, right. Ohun gbogbo ń dojúrú níbo la mọ̀ tí ìṣẹ̀lẹ̀ yìí ti wá. Àmọ̀ ni ológun àpadà sí burúkú. Kéwọ̀n kúrò ní mansion kó wá dùn ní yàrá kan kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé kì í ṣe bóyá oníṣẹ́ rárá. Hmm. ṣebí tí bá mọ tí mo ṣe màá má láyé tí mo fẹ́ ṣe bóyá tí n bá ṣàlàyé fún bóyá tó bá bá mi bẹ́ẹ̀ dèjì kò lè gbọ́ títí dìsín ṣe ni mò ń rò kò sẹ́bọ lẹ́rù mi mi ì mọ tí mo ṣe fún Dèjì èmi àti ìyàwó ẹ̀ làwọn fẹ́ràǹdà ó dé láti ibi iṣẹ́ ìyẹn tẹ́ ń bá mi ṣerun lọ́wọ́ ni bó dẹ̀ ṣe bọ́lẹ̀ inú mọ́tò báyìí lọ́mọ mi bá ní òyà mọ́ mi báyìí báyìí bóun ṣe dúró yìí mo ń jáde nínú ilé ah. kò jọ bí ẹni pé mò ń lálàá kò jọ bí ẹni pé mò ń wo múvì kódà dèjì wọ́ mi tuuru tu wọnú mọ́tò ẹ̀ ni. ó lè tó yẹn ni. kí ló dé kí náà ṣẹlẹ̀ ẹ̀hún ṣáà ti gba ilé máa jáde nínú ilé wọn àlejò gbélé mọ́ mo wá bí ìyàwó ẹ̀ wípé ṣé kó tó lọ láàárọ̀ síbi iṣẹ́ ṣé sọ fún pé mo lẹ́ṣẹ̀ kan tí mo ṣẹ̀ òun ni. Ah. ìyẹn náà tún ní ṣé mi pẹ̀lú ẹ̀ tìjọ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni wípé kó lọ gba ilé fún mi síta mo ní àá ó ṣe máa ní lọ gbalé fún mi síta kò yé mi kó wá máa wo látìgbà tó ti sọ̀rọ̀ yìí fún mi lórí fóònù mo wá pè dèjìtì fóònù ẹ̀kọ́ ríngì ni kò pìkẹ́ láti ẹ̀gbọ́n nǹkan tí mo fẹ́ sọ. àti ah, ẹyẹ ó mọ̀ pé tó ń bá gbé kọ ó mọ̀ pé kì í ṣàdédé pé òun tó bá ọ̀rọ̀ pàtàkì tó fẹ́ bá wọn sọ ó dẹ̀ ti mọ̀ pé torí di tó ṣe ń pè wọ́n náà ni èmi ni dèjì wá wọ àgùnlẹ̀ kalẹ̀ síbí. síbẹ̀síbẹ̀ náà ẹni tá à ń pè tó náà ń gbàgbọ́ yá àtúnṣe mọ́ máa pè ní mi ò ṣàfikún ronú ẹ sòrò rẹ o má tún máa sunkún. tó dẹ̀ mọ̀ pé òun púpọ̀ ní lọ́wọ́ mi. ogun èṣù ni èmi ọ̀pọ̀lọpọ̀ àbáwọ̀ borí ogun èṣù ìyá máa jáde àmọ́ ṣe ni kí n tẹ́tẹ́ yìí sí ìyá jáde àmọ́ ìmọ̀ tún sunkún mọ́. ohun tó ṣókun lójú wa kedere ni lójú rẹ bàbá. ọ̀run ohun gbogbo máa ṣókun. mọ́mí ẹ̀rọ ẹ̀yin mo wáyé mà ẹjọ́ mo bẹ́ẹ̀ ni mà lórí ọ̀rọ̀ ọmọládé ni mo ìgbàkigbà tó ọmọládé fẹ́ra wa ẹjọ́ nítorí ọlọ́run mo mú fẹ́ fẹ́ ẹjọ́ ẹ gbogbo ìwọ́n tó ṣẹlẹ̀ ìyá mi ló fà á wọ́n mi ló kọ́dì sí àwọn ni mo ti lé wọn mo ti lé wọn kúrò nílé. ọ̀rọ̀ òsì lọ́wọ́ mi ń gbọ́ ọmọládé. mami kò sọ̀rọ̀ ń bẹ̀ o ìyá ẹ̀ lé kúrò nílé ìyàwó sì wà nílé ẹ wà ń bọ̀ sí wa bẹ̀bẹ̀ wa propose no o mi ò ṣe. ọmọlade mọmi. ní sùúrù ní sùúrù ní sùúrù nígbà tó farabalẹ̀ ó ṣe ń gbọ̀n báyìí ó ní ìyá ní sùúrù ó ní ìyá ẹ nìkan ṣoṣo ló jáde kúrò nílé pé ìyàwó wà nílé ẹ ìyàwó tó wà nílé ẹ yánkọ. ẹ mọmi màá lè yẹn náà ṣé mo ti lé mọmi mi mọmi ìwò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ màá lòun náà ṣé ẹ máa gbọ́ ṣé kò jù bẹ́ẹ̀ lọ. bẹ́tà yà. tí wàá ti lé yẹn náà màá lè wàá fẹ́yàwó mi ẹ mọ̀ nǹkan bí ṣe mò ń lọ máa padà gbé lálẹ́. tí o bá wá mọ̀ dájú pé ìyàwó tó wà nílé ìyẹn náà máa jáde kò sí wàhálà gbọ́ ọkọ mi. mi ní problem pẹ̀lú ẹ. ṣé kò jù bẹ́ẹ̀ lọ mọ mi mi ní problem. mo ń bọ̀ àgbè lálẹ́ ẹ kẹ́ mi lọ léyìn fún mi. ibi ṣe ń gbọ̀ ọwọ́ ah, ah, ah, ti bà serious one serious one ayé o. ọ̀run ohun gbogbo máa ṣọ̀kan o kò máa fẹ́ yé mi mọ́ òwe lápọ̀rọ̀ náà ó dẹ̀ ti fẹ́ mọ́ lárúnú ọ̀run ìwọ ló yé ìwọ ló yé ìwọ ló yé ọ̀rọ̀ yìí. ṣọ̀rẹ́ mi ló wà ní ọ̀rọ̀ mi kí ni mo ṣe fún un kí ni mo gbà lọ́wọ́ ẹ̀ kí ni mo ṣe fún ẹ eh, ṣé bí mo mọ bímọ ni ah, ayé máa burú o èèyàn máa ní ká onú máa jiyàn ah, kí ni orí mi báyìí kó dẹ̀ máa ṣe mí. Ah. ọ̀rẹ́ mi ṣá. Huh ọlọ́run orí pálá ìlágbára ni mí o kò dẹ̀ sẹ́nì kankan ṣùgbọ́n mo bẹ̀ nínú àánú ẹ kó o dìde tìka lára rẹ kó o gbè mí níjà kó o gbà mí lọ́wọ́ ọ̀rẹ́ ìka o. níbo la mọ̀ tí ìṣẹ̀lẹ̀ yìí ti wá ohun tó ṣókun lójú wa kedere ni lójú rẹ bàbá wo ọ̀rẹ́ sórí mi prefer Europe yẹn ṣó ẹ because èèyàn pọ́n bẹ́ẹ̀ nìkan náà ti ní wá sí Pakistan but ẹ kó má lọ jẹ́ àdúgbò bíi téèyàn bá dé sí ọlọ́màjọ lọ ju bọ́ǹbù síbẹ̀ ìta la fẹ́ rojọ́ fún ẹ̀yìn já sì máa gbìyànjú ẹ̀ ok ó ṣe ọ̀rẹ́ ok dẹ. ó súyàn o wọ́n lé dẹ́ ìṣègùn oúnjẹ wá wọ́n jẹ́ nǹkan tó wà wà náà. àwọn ogun ọ̀run abánigbèdè ni o fẹ́ fún mi ní surprise ní o travel ni mo lọ ra báàgì mi. ta ló ra báàgì yín báàgì yín ni ẹ wá kúrò nílé mi ẹ dìde nílẹ̀ kí wọ́n máa lọ ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run wa máa lọ ẹ ń dórí nínú ilé gbogbo àwọn olóore tó yẹ kán ṣe mí lóore tó yẹ kán ṣe mí láàánú ẹ jẹ́ kí wọ́n lè wá ṣe mí lóore kí ló ṣẹlẹ̀ ṣé mo ṣe yín ni kí ló dé owó ilé mi ti dín sí ibà yìí ìrówó tí màá fi sanwó àwọn tó yẹ kó sanwó gbogbo àwọn tó yẹ kó ẹ̀pù mi kí wọ́n fi sanwó ilé ẹ jẹ́ kí wọ́n lè wá sanwó fún mi kí ló ṣẹlẹ̀. ibo tèmi àti àjà ti tẹ́lẹ̀ náà a ní láti jà gẹ́gẹ́ bí ọmọ ìyá a láti ẹ̀kọ́ wa kúrò nílé ni orí yín ti mú mi nílé yìí ẹ jọ mo fi ọlọ́run ọba bẹ̀yìn mo fi alájọ bíbẹ̀ yẹn jọ á máa lọ. wà á tẹ̀lé ní sùúrù díẹ̀ at least even tó bá jẹ́ landlord gan tó bá fẹ́ fún òun ní quick notice wọ́n á sọ fún yàn tẹ́lẹ̀. gbàtẹ́dé ẹlẹ́màá ra two horsepower ẹ̀ a máa fix ẹ̀ sí bí a máa fix ẹ̀ bí common hand fan ẹ̀ rà ẹ sọ pé ìyanu máa ṣẹlẹ̀ ìyanu òṣùwò ló fẹ́ ṣẹlẹ̀. ìyanu náà mò ń dúró de pé ìyanu á ṣẹlẹ̀. ẹ gbọ́ ẹgbẹ́ fi ìjẹ́gun ẹ̀ fìyanu lẹ̀ ẹ wá máa lọ. mi ì sílé ẹ lọ ẹ lọ jẹnẹrétọ̀ ẹ lọ máa tọ́ ẹ máa tọ́ ẹ máa máa fáṣara kí ló dé kọ́mọ kọ́mọ kọ́mọ epo ẹ̀ lè rà kọ́mọ owó ọbẹ̀ ẹ̀ lè rà kásì bẹ̀ sí ilé tó sẹ̀ máa tó máa bẹ̀ tó máa dì jù tó máa bí nínú jù ẹ máa yẹ bó jẹ sẹ̀mọ́ mo fẹ́ jẹ pando mo fẹ́ jẹ owó ọbẹ̀ kékeré bẹ́ẹ̀ ẹ̀ lè fi sílẹ̀ yá gbà ẹ lọ ra nǹkan kẹ́sì bẹ̀ sí ilé kí ló ṣẹlẹ̀ ẹ láwọn èèyàn ń gbé òyìnbó tó wà tẹ̀lé ẹ bá jẹ́ kí sọ̀rọ̀ òdì sí ẹ bọ́ síta kí wọ́n máa kúrò nílé mi. tí ilẹ̀ ti wá ṣubú ló wá fẹ́ kí wọ́n lọ lálẹ́ yìí. jọ́dún àtúmọ̀ tó lé mi kúrò nílé kẹtó kẹtó gbogbo àwa kó gbogbo ara wa àkó jáde nínú ilé ó dùn àtúmọ̀ tó lé mi jáde. akádàn gidi akádàn gidi nìyá yín kí ló ṣẹlẹ̀ kẹfún kẹfún oh, six dollars ni highest owó tẹ fọwọ́ mi nínú ilé kí ló ṣẹlẹ̀ ẹ wá ẹ wá ẹ wá máa ẹ wá máa ẹ máa sapá ganga láì láì láì ní kankan mi owó yẹn àlọ ṣẹ ẹnìkan lọ ẹnìkan lọ bá ṣẹ mi ò ṣẹ torí ọjọ́ ìní ni tá a fẹ́ gbowó yìí máa kó fi yín sè é kẹ wá bọ kẹ kẹ kẹ kó ṣe yí jáde ẹ wá bọ́ síta jàre. ok màá ní ayé èèyàn lára wọn sọ pé kinní kan. ẹ wá bọ́ síta jàre onígbègbè rẹ ti wá ń bí. ẹ wá gbogbo àti tó àti tó kọjá àti tó kéré mo ti kó ogun ẹ̀ sínú ara wọn ẹ wá bọ́ síta. gbogbo àwọn tó máa ṣe mí lóore tó máa ṣe mí láàánú ẹ máa bọ̀ wá. lówó orí ọmọ dára nìkan ṣoṣo. ọ̀rọ̀ ẹ̀ pọ̀. ọkọ mi mo máa fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. kí ni nǹkan àwọn ọkọ promise ìyàwó rẹ̀ wípé òun bímọ náà. ṣáàbí ní tv lọ́wọ́ ń sìn sọ sọ̀rọ̀ tó máa sọ kí ni má kí ni program ìjọ. olólùfẹ́ ní èrò mọ̀ sí ọ̀run slow. kí ni kò ní sọ fún ọ tẹ́lẹ̀ ṣe mo ti lè kó má bàmí sọ̀rọ̀ wọn mọ́ ojú ikọ̀ bí wọ̀nyẹ. èmi làwọn èèyàn. ẹ ẹ ah! don't go there alright. ṣé o tó yìí. màmá ẹ̀ ní wọn ni ṣèlú mi lọ bí. don't do that again. ọkọ máa sọ mí lẹ́yìn mi. ìṣẹ́lẹ̀ mi máa. ṣe ọkọ wọn ni. Uma máa get out of my sight. Deji. ó máa bí mi nù o. níbo ìyá máa jẹ mí o ìyá jẹ mí tó lórí pé bẹ́ẹ̀ bó bá rí mi má bá mi ìjọ mo fọlọ́run bá bẹ̀yìn mo padà òṣèpọ̀ tó wà láàrin mi àti yín mo fi bẹ̀yìn ìjọ ìtọ́rí ṣì mí fún second chance ẹ o kèrè wá máa wo wọ́n tẹ́ sọ pé ìfẹ́ rí mọ́ mo ti lè dànù kò sí lọ́dọ̀ mi mọ́ èmi àtọmọ yín nìkan làwọn àánú ilé. èdè ìdílé olórí gbogbo ẹ̀ ṣàánú mi. ẹ mọ̀ pé ọlọ́run bẹ̀rẹ̀ wọn kì í fi tí èèyàn bá tọrọ ìyà lọ́wọ́ fún ara ẹ̀ dáná kì í ṣe pé dá mo sọ pé mo fẹ́ rí ẹni yìí ṣùgbọ́n kò lè wà nílé bí kìnnì máa wà bí ṣe bẹ́ẹ̀ ṣáàjọ ń ṣe pọ̀ tẹ́tẹ́lẹ̀ tẹ̀jọ́ ń wara yín owó gbọ́dọ̀ kúrò lọ́rùn náà àbí látọ̀bí lójú tá àmì tí máa ní fún mi àtúndébí báyìí màá máa kákò nínú ilé tí mo san wẹ̀ àbí tẹ̀ wọ́n. níwọ̀n bá gbàtọ́ dẹ̀ tí wàá mọ̀ the right thing láti ṣe wẹ̀ the ball is still in your court. Ó ti fún yẹn kan èmi ti bá ìjẹ kò sí àwọn tó ń pẹ àbí. kò ń pẹ ìjẹ ó sì ń sí wàhálà ọkọ mọ. ẹ̀yin wà bàbà tó ti fọwọ́ sí ibi tó yẹ kó wà báyìí sí màá kí n tó lọ́sìn máa dọ́ tó kù nǹkan fún ẹ right ẹ tó bá dé next week um, that should be Tuesday. I sent three million so account here. Okay. Thank you, that's why I love you. Ṣùgbọ́n pẹ̀lú ìkìlọ̀ nínú ẹ̀. Kí tún ìkìlọ̀ náà? Good. Tí èèyàn bá ń bá mi rìn, ẹ gbọ́dọ̀ máa ṣe nǹkan tó dáa ni. nítòsí yín bẹ̀ yẹn mo gbọ́ fún wọn mú àwọn ọ̀lẹ̀ kan bẹ̀ wọ́n ṣe nǹkan wọn náà sanwó díẹ̀díẹ̀ wọ́n ṣe bá. ẹ wò ní láti san díẹ̀díẹ̀ yọ one point five million naira lẹ́ẹ̀kan ló sanwó lẹ́yìn. ṣùgbọ́n màá ṣe bẹ́ẹ̀. kẹwàá bẹ̀rẹ̀ gbogbo ọ̀tá máa bẹ̀rẹ̀ lórí ẹ̀ ǹjẹ́ òun búlọ̀kù méjì sìmẹ́ǹtì ẹ̀yọ kan. Thank you. Thousand I love you. God bless you. A ó máa yìn ọ́. Olúwa ọmọ rẹ náà bàbá tí wọn mú àrùn ìjẹsà ní ọjọ́ ìgbéyàwó wọn nǹkan burúkú má ṣẹlẹ̀ sí wọn. àmín jésù lẹ́yìn ìgbéyàwó ọmọ ní èrè ìgbéyàwó olúwa fọmọ aláìbáyé. àmín jésù ọmọ ìdùnnú ìjọba fún un kọ́ máa yọ jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. praise and praise. hallelujah. bọ́lá léèrè. bẹ́ẹ̀ni. èmi ni mo ní kí sista fọlákẹ́ kó pè wá. Okay, ṣe rí ìrìn àjò tẹ́ fẹ́ rìn kò ń ṣe ìrìn àjò kékeré mo dẹ̀ nígbàgbọ́ wípé ẹ̀yin méjèèjì ẹ ti study ara yín dáadáa kẹ́ tó sọ wípé ẹ fẹ́ fẹ́ ara yín níwájú ọba ẹ̀rí àmú mi rí ìkọsẹ̀ kankan nínú ìgbéyàwó yín ìbéèrè kan ni mo kàn fẹ́ bi sista Fọlákẹ́ torí ẹ̀yin náà mọ òfin àti ìlànà ìjọba yìí ṣé kìí ṣe pé ẹ ti fẹ́ra kù. rárá sà praise thy god bọ́ra lérè ṣé ìbínú ìbéèrè tí mo bìyàwó yín máa advice ní bọ́ra lérè torí pé ìyàwó yín ní ìlú Ghana ní ẹbí ìsìsì. of course. ṣé rí kíní tó wà létí yín ó tàpá sí òfin ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ kìrìsìtẹ́nì ọmọlẹ́yìn jésù torí bíbélì fi yá wípé ọkùnrin kò gbúdọ̀ lo nǹkan obìnrin. orúkọ jésù ní orúkọ Jésù olúwo ọlọ́run olùgbèjà aláàánú olóore ọ̀fẹ́ bàbá ìmíre o mo tọ̀ wá ní wákàtí ọwọ́ rẹ̀ ìwọ olùgbèjà ẹni tí ò lólùgbèjà ìwọ alátìlẹyìn ẹni tí ò lẹ́yìn kankan bàbá ọ̀rọ̀ rẹ ni mo tẹ̀lé tìka lára rẹ olówó inú àánú ẹ tó fi Adédèjì ta mí lọ́rẹ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí mo ti wà nílé ọkọ tí mo wojú olúwa ó tún wá fún mi lọ́mọ òun tán ó tásìkò tó yẹ kí n fẹ̀yìntì kí n máa jẹun ọmọ ayé gbé ogun dìde láàrin èmi àti ọmọ mi ọlọ́run ó sì lẹ́yìn alábòsí o bàbá mo gbà ní àdúrà níwọ̀n ìgbà tó jẹ́ wípé inú mi yìí òun ni mo fi ròyìn adédèjì fún odidi oṣù mẹ́sàn-án ọmọ àyà mi yìí òun ni adédèjì wò ìrànlọ́wọ́ aláìlẹ̀ ni ìrànlọ́wọ́ aláìlẹ̀ ni kọ̀ọ̀kan tó jẹ́ wípé èmi ti ka lára ara mi ni mo fún adédèjì ní ọmọ àyà mi yìí wọn ó yá ọlọ́run dìde kó lọ gbèjà gbogbo ìdèkìdè ìṣẹ̀dá dídèjì gbọ́ bí mo ti ṣe ń sọ lórúkọ Jésù ìdèkìdè tí ayé bá fi dè ẹ́ ìbòjúkíbòjú tí ayé bá fi bò ẹ́ lójú àgọ́kàgọ́ tí ayé bá dàbò ẹ́ tó lè fi rí mi mọ́ tó fi mọ̀ pé mi nìyẹn mọ́ ó yá mo pa á ní àṣẹ lórúkọ Jésù nítorí pé òun mú àyà mi ó yá gbogbo ìdè náà kó máa já ó yá gbogbo ìbòjúlò yá kó máa fàya mo pa á láṣẹ lórúkọ Jésù ìwà dídéjì níbikíbi tó bá wà ó yá gbọ́ òun mo ti ṣe sọ yìí mo sọ ni o ó yá gbogbo ìbòjú pátápátá ẹnikẹ́ni tí ìbá wà lórí ẹ̀rọ mi àti ẹ̀ ìbá ìjọra ẹni o ìbá ìjára rẹ ni ìbá ìjára àdúgbò ni ìbá ìjáwọ tí ni wọn ò dùn sí rere níwà ní òbí àti ọmọ ẹ̀ ó yá lórúkọ Jésù adédèjì ibikíbi tó o bá wà agbára wọn tó mu ní àyà mi. olè kọ́ jésù. ó yẹ lórúkọ jésù kó máa bà gbogbo iṣẹ́ ọ̀tá náà jẹ mo gbà lábẹ́ ìdájọ́ ọlọ́run kó máa bá onítọ̀hún. ọmú rẹ̀ àyà ti ń dùn ẹ̀yìn rẹ̀ lòún ti ń ọmọ ẹni ni ìyà jẹ́ ìwọ ni ìgbẹ́ ọ̀rọ̀ lọ́rùn mo sọ àsọtẹ́lẹ̀ sí mi níbi tó bá jẹ́ wípé lótìtọ́ àti ní òdodo òun ni àwọ odò máa wà sọ̀tà mú ìkoròkú òtà sí sọ́ọ́dì dídùn ó yá yí padà báyìí lórúkọ Jésù ìwọ ni yìí gba agbára ọ̀tun kó yí padà kó di ẹ̀jẹ̀ Jésù mo sọ tàṣẹ́tàṣẹ́ torí gbà sọ fún mi pé ọmọ aláṣẹ ni èmi ṣe ó ní kì í ṣe ọwọ́ mi ní kó pàṣẹ fún mi ó yá mi ní kó gba agbára ìtú ìdè ó yá gba agbára ìdá ìdè ó yá gba agbára ìdá ìdè bí mo bá ti ṣe ń dé ilé adédèjì bí mo bá ti ṣe ń wọ inú kọ́ńpáàdì ẹ̀ báyìí gbogbo tí mo bá lò mí yìí fún ó yá àṣẹ náà yá kó máa fi já gbogbo ìdè lórúkọ jésù kò máa tú gbogbo ìdè mo sọ àsọtẹ́lẹ̀ fún mi ó yá yí padà kó di ẹ̀jẹ̀ jésù ó yá yípadà kó di ẹ̀jẹ̀ jésù ó yá yípadà kó di ẹ̀jẹ̀ jésù. lórúkọ jésù olúwa wa. níbo la báyìí ló ṣe yí. jẹ́ ká gbé wọn sókè. kò sí ìrora kò ṣeé ṣe. sá nọmba eighteen àbí ọmọ mi ṣòun tó tọ́ bá sí màmá rẹ̀ sí o olówó bí ah. ẹni ni màmá yóò máa jẹ́ húú. Zilimakaliza nimaliza muligini kazigamashi mamai ni urani kai nílà oòrùn àti ìwà oòrùn ní gúúsù àtàríwá mo wá wá wá mo rí ẹni bí tani ta ni ṣe bí jìgì ẹni. Babe. Babe. baby. Nìkan fún mi wá sí. Bàbá mi kan, bàbá mọ́ mi kan, bàbá mọ́ mi kan, bàbá mi. Call my mom now, she knows what to do about the war. Ah. Adedeji. Yeah? Mọ́mí mi. Àwọn uniform ṣe é. Ó lọ bá ń pẹ́ mọ́ sí mi níbi iṣẹ́ wa ókè. ìwọ ò ní sọlẹ́ mi. ó ní ìwọ tún ni ṣé ìwọ ní yàtọ̀ tí lẹ́kùn rẹ̀ ní ilé. mo ní ìfẹ́ wàhálà ìsinsìnyí ni mo ṣì bẹ sọ̀rọ̀ mọ́mì tó dẹ̀ lómi bí ajá o. Can you go in there and call my mom please? ìjì. mo ní kò pé mọ́mì fún mi ní mo bẹ̀rẹ̀ kúrò ní. ètò mọ́mì ní kúrò ní ilé ìsìn tó tójú mi ló kàn. mo ṣe kí ni. Ah, kí ló ṣe náà. She ní sísè mi We tí take pé one minute now Say mo ti gbẹ. àbí kí nìkan tó ń fẹ́ máa ṣẹlẹ̀ nínú ilé yìí kò tí ju one minute lọ. where's my mother? wọ́n gbé ẹ̀rọ fúnra ló lé mọ́tò fẹ́ kúrò nínú ilé yìí ó sọ pé ti get a passport kan fún wọn ókè mú mi lọ síbẹ̀ ó yìí bí ìgbà tí mo mú lọ ó sọ pé kí n má ka àwọn infact ó mú nọ́mbà àwọn òbí mi tẹ̀ lórí fóònù fún kí wọ́n ti lè kí n ṣe bó ti bẹ́ẹ̀. kò lè mú mi kúrò nílé mi ó lọ bá ìtúrútú ni. ìfẹ́ àtúntì ìdílé ìtọ́ta àwọn mẹ́ta pọ̀ ní. ìyá ìyá ká ọmọ ọmọ ọmọ kò ní fẹ́ tọ́ mi. ẹsẹ̀ lórí mo kí ló ṣẹlẹ̀ lórí ṣe kó lórí. kò ṣàbíyá ó sí láì kò sẹ́ni ló lé jáde nínú ilé ṣe ló gbọ́ mi jáde kódà ọwọ́ mi tuurutu ni mi ò dẹ tí mo ṣe fún ẹ ewu mú mi mo ń ṣe láti explain fún pé kò fẹ́ believe mi nù. ìwúra ẹni fún lọ́jọ́ máa ẹni bá lọ ìwúra ìwọ mi kí la ó fi màmá wé kí la ó fi ìyá wé. ìlú mímú mi mú ọdún ìṣẹ̀lẹ̀ mi mú. àwọn ọmọ ìlú yẹn wọ́n ń sèso wọ́n ń sẹ́yìn lọ́sọ̀ ọ̀rẹ́ òun ni ní ìjìlá yìí fún tó àtàkùn àmọ́ bó ṣe ṣẹlẹ̀. àtẹ̀tẹ̀ bá mi sọ̀rọ̀ kí ló ṣe yìí. wọ́n lè sọ ọ́ máa dá wọn fún ókè ẹ ẹ jọ ẹjẹ tàgbé tàbí lọ sínú ilé. ọ̀rọ̀ rẹ kẹgbọ́n sọ sí tùsùn bí kí lẹ́gẹ́rẹ́ sọ́kọ̀ ṣọwọ́. wọ́n ló bìrà bí àbí ẹgbẹ́ ìlú lórí ẹ̀rọ sọ̀rọ̀ àwọn ọ̀gá yìí. táwọn ará wọn balẹ̀ ẹ ó ní àdúrà èmi tí ẹjú tètè wá sínú ilé yìí. ọ̀rẹ́ ẹ̀dùn àwọn ọ̀gá mi rẹ̀ olúwa dára sí mi. kí ló mú ẹ no tell me kí ló ṣí ẹ tí ò tí ì ṣe nìkan rí tí rẹ kúrò nínú ilé tó wá jókòó sínú òjò bí tó ń ronú tó kárí bọnú ṣé o fẹ́ ṣe àìléṣe ni o dẹ̀ ọmọ ẹni tí ìwọ ń ṣe tó bá jẹ́ pé ará ilé àbárà àtakùn ló wá rí ẹ bí kí ló fẹ́ kọ́ máa sọ ń pa mi. dádì mi. ṣe mí nìkan ni ọkọ kìíní lọ ọkọ kejì lọ ìkẹta tún lọ kí ló dé ọlọ́run lò ẹ̀yìn ọlọ́run lò yín fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ń jẹ́rìí agbára ọlọ́run lára yín ó ṣe wá jẹ́ pé títọ́ ọmọ yín ló máa nira láti ṣe fọlọ́run mi ṣe ní ronú. <laughs> olúwa dára sí mi èmi kọ́ ni àkọ́kọ́ tó máa jẹ́ òjíṣẹ́ olúwa tí àdánwò kéékèèké àbí ńláńlá máa kọlù tó bá rántí Jóò nínú ìwé mímọ́ ó ti gbàgbé ti jábẹ́sì ni ìgbé sí ayé wọn ó mà burú ju tó ń ṣẹlẹ̀ sí wa yìí ìgbẹ̀yìn wọ́n mà padà rẹ́rìn-ín ayọ̀ my dear níbi tí ìrẹ́ jókòó sí tó bá jẹ́ pọ́nmọ ọ̀dọ́ kan àbí ará àta lórí ẹ tó ń ronú kí ló fẹ́ kọ́ sọ nípa ẹ̀mí pásítọ̀ ojú olúwa ń wò ẹ́. dádì ṣé mi ìmọ̀ ṣe ni ẹ sọ fún mi ọkọ yìí ni mi ìtọ́jú títí kọ àwọn ẹbí wọn pátápátá ni mò ń tọ́jú kí ló wáá dé tí mi ìmọ̀ ṣe báwo ni mo tún ṣe fẹ́ ṣe bí ilẹ̀ mọ́ ṣe mọ́ nìyẹn bí ilẹ̀ mọ́ ṣe mọ́. olúwa máa jẹ́ kó mọ̀ ṣe má sọ̀rọ̀ òdì sínú ayé ara ẹ look here my daughter ṣorí ẹdìyẹ tó wá máa kọ lágbà kò mà ní kú ní kékeré gbogbo ibi tó ń rí yẹn àdánwò ni wọ́n jẹ́ ẹ ò tí débù jókòó ẹni by the time tó bá máa rí right man i mean the right husband tó máa jókòó tó máa fẹ̀yìn tó máa máa pàṣẹ olúwa máa pèsè ẹ̀ gbogbo tá à ń ṣe ojú olúwa ń wò wá kò gbàgbé ẹnì kankan ṣé ìwọ ń bọ́ mi dọ́tà náà má jẹ́ kí n rántí jẹ́ kí wọ́n ti mọ̀ sí ẹ. Don't let me remember. Má jẹ́ kí wọ́n ti mọ̀ sí ti ẹ o. Ẹ má sunkún náà sí ẹ má sunkún Let's go inside. Ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin àti ìyá rẹ̀. Ọmọ mi lárí, ṣóun tàbí amọ̀ gidi. kọ́mọ ó dàgbà kó dárúgbó ṣóun ní tàbí ọmọ gidi òṣàbíyá ó sí láyé kò sẹ́ni bíòbíò ọmú rẹ̀ àyà ti ń dùn ẹ̀yìn rẹ̀ lórún ti ń dùn ọ̀rọ̀ ẹni nìyá jẹ́ láàjọ màmá bá kò níwúrà ẹni fọ́ lọ́jọ́ màmá ẹni bá lọ ní wúrà ẹni ìwọ mi kí la ó fi màmá wé kí la ó fi ìyá wé kò sóhun tá a ó fi wé o nílé ayé tá a wà yó. Adédèjì Ọmọlọlá Adédèjì Ọmọlọlá Adédèjì là á pòkúńpókó tá a bá pòkúńpókó àlàyé ní dáhùn n ò pẹ́ kọ́ kú o bẹ́ẹ̀ ni ìpẹ́lẹ̀ dá ìyá rẹ pé kó àmọ́ ìrẹ́pọ̀ tí ń bẹ láàrin ìyá rẹ ti pọ̀ jù wa àti rẹ ti pọ̀ jù kẹ́ ẹ wá túká báyìí lónìí o torí bó ní mi bá sumi lẹ̀ ẹ́ kọ́ ni o bó ní tọ̀bá tọ̀tọ̀ lẹ̀ ẹ́ kọ́ ni o bó ní kàlẹ̀bẹ́ bá ha tọ̀ fún rẹ̀ lẹ̀ ní mọ́ kọ́ lẹ̀ ni o látòní lọ kẹ́ ẹ dọ̀sán àtòrú tó ọ̀pọ̀dọ̀ fojúkojú bẹ́yìn ọ̀bá ètè yọ jésù kò lẹ́yìn jésù kò désù báyìí bẹ́yìn ọba lòun ò ní tètè wọ̀gbẹ́ bọ́bọ̀ bá lọ gbólúwa rẹ̀ wọ̀gbẹ́ lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta lẹ́ẹ̀kẹrin kọ́mọ́sọmọ mi dápẹ̀rẹ̀ àjàsẹ́ kọ́mọ́sọmọ mi dápẹ̀rẹ̀ àjàsẹ́ kọ́mọ́sọmọ mi dápẹ̀rẹ̀ àjàsẹ́ kẹ́yìn méjèèjì kẹ́ ẹ túká ọ̀ gbọ́dọ̀ rí mi yá rẹ láàbà. ṣóòní tàbí àmọ́ gidi kọ́mọ ò dàgbà kó dàrúgbó ṣóòní tàbí àmọ́ gidi. èyí ni ẹ bá ń bọ̀ ẹ̀ náà. sọ́tọ̀ mo ní ìfẹ́yàwó mo sọ fún kémi ò fẹ́ ìyàwó ṣé tí wọ́n léyìí ṣé bá mọ̀ léyìí. ṣé tí ní ìgbàgbọ́ sọ fún yàrá yìí wọ́n iná tó lọ. ọkùnrin nìkẹ́ nìkẹ́ ẹni sùúrù ẹni sùúrù ṣe sùúrù. nínú àwọn onígbọ̀n bí ilé ọkọ̀ kẹrin tí wọ́n jọ nídìí jókòó máa wò pé ìgbẹ́jì ń bẹ láàrin ìwà àtìyá rẹ̀ ó tún ṣe é ṣe kó gbógun tọ́ mọ́ mi ni mo bá yọ jẹ́ kó lẹ́yìn jésù mo bá fẹ́sùn múlẹ̀ èsù ọ̀dàbí pọ̀ ọ̀dàbí pọ̀. kí ni mi ṣe fún yín tán kí ni mi ṣe fún yín tán mo tún kọ́ ṣọ́ọ̀tì fún yín àbí àánú eléyìí o àìtí o ṣì o mo sọ fún yín. tí mo fẹ́ ọmọ yín fún ọmọ mi wípé káyé yín náà lè nítumọ̀. ó sọ̀rọ̀ olóòkọ́ ṣọ́ọ̀ṣì fún mi ó cut out ó cut out àwọn òyìnbó wà wá òyìnbó aláwọ̀ pupa aláwọ̀ pupa aláwọ̀ dúdú wọ́n wá wọ́n kọ́ báyọ̀. ọba ló bá yẹ. kò sẹ́ni bíobíò ọmú rẹ̀ àyà ti ń dùn ẹ̀yìn rẹ̀ ló ti ń dùn. Get out of my house! Get out of my house! What will get? Mama, which one best you get? your father and leave my house. Listen, listen, listen. Ma, don't go see here. Tell me. Oh yeah. You want to leave me? What did you say? Tẹ̀sí sẹ́rí fún ẹ. Má mi kú mọ̀. Ṣé ìgbà yóò wá? Kẹ́kẹ́ náà sọ yẹ. Kú kú pẹ̀pọ̀. Out, out, out. Ìtì ìfọ̀jáde pọ̀pọ̀ síta fún lock this case and never open it. You hear me? Yes, sir. You hear me? Mo ti bọ́ sà. Ẹ ní ṣòwò. Ẹ ní ṣòwò. Ṣé ọ̀ṣẹ́ wọn kì í ṣá? Ẹ Kọ́mọ ò dàgbà kó dárúgbó ṣòwò ní tàbí àmọ́ gidi òṣàbíyá òsì láì kò sẹ́ni bíòbíò ọmú rẹ̀ àyà ti ń dùn ẹ̀yìn rẹ̀ lórún ti ń dùn ọ̀rọ̀ ẹni nìyá jẹ́ láàjọ màmá bá kò níwúrà ẹni fọ́ lọ́jọ́ màmá ẹni bá lọ níwúrà ẹni wọ̀ mi kí la ó fi máa máa wé kí là ó fi ìyà wé kò sóhun tá ó fi wé o nílé ayé tá a wà yóò. ìyá ìyá mi. ìyá ìyá lára o. nne m nne bọ́ mọ́. bá ṣàyè títí títí títí tí. àní bọ́rọ̀ bá kan òkè tó bá kan lẹ̀. àyà òmíràn ó ṣe é ní. bẹ́ẹ̀ adé tún lè fọ́kọ̀ mìíràn bàbá fẹ́. ṣùgbọ́n níbo la ó ti rí màmá òmíràn kò sí rárá rárá kò ṣeé ṣe ọmọ mi ṣorere má mọ ya rẹ lójú ọmọ mi ṣohun tó tọ́ má fi màmá rẹ ṣe o bó lówó bí ó lówó bó rẹwà bí ó rẹwà bó kan lápá bó kan lẹ́sẹ̀ màmá ẹni ni màmá yóò máa jẹ́ búú. Nimemaliza, nimaliza Siulini kazi kama hii mama hii ni burani Kai ni la ati wa Ni gusu atariwa Wa wa wa mori Ẹni bí ya Nani ó ṣe bí ẹ máa ṣe yọ. mo wá wá wá ẹni bí ìyá o ta ni ó ṣe bí ìjìgẹ́ ni ẹ máa ṣe o. Mm, ìyá ìyá o ìyá níyà o ìyá níyà dára o ìyá dára ẹsẹ̀ níbi màmá láyé táwa yóò kò sóhun tá a ò fi ní. ìyá ìyá o ìyá ìyá dára o. ẹ wà lóra mi lọ́wọ́. kí ni kí n bá fi owó ìlera shopping. kí n fi ṣe kí ni. tó bá ti ni mo fẹ́ tó fún I have more than enough. Mommy, don't complain. Just spend the money nítorí tí mo ṣe ń ṣiṣẹ́ ṣọ̀rọ̀ lábẹ́ kó wọlé bàbá ìfẹ́ pé kí fáwọn èèyàn gbà. ṣàbíyá òsínláyé kò sẹ́ni bíòbíò ọmọ ìyàwó alárùbáríkà ìyàwó tó máa jẹ́ ìyàwó ìdùnnú ìyàwó ìfọkànbalẹ̀ lọ́ọ̀dẹ̀ lọ́nà máa bá mi kárí sí ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ wọn á máa gbá yín báyìí wọ́n máa wá rọ̀gbà yí tábìlì rẹ̀ ká because that is what the Bible says concerning you. àdúrà mi á gbà lórí ọ̀rọ̀ àbí ọtí mo fi ń bẹ̀rẹ̀ sí lọ́ọ̀dẹ̀. jẹun oh oh! o oh, ẹ ti tún wá ṣe kọ̀ míà what is he doing here. no no no no kò máa lọ sí. ọkọ ni you don't fún. ṣé wọn ẹnu kẹkẹ wa dà nǹkan sílẹ̀ fún wa ni. ọkọ mi ṣe sùúrù ká gbọ́ ohun tó bá wa ṣé ò sí o. àní bọ́rọ̀ bá kan kè tó bá kan lẹ̀. ṣé mo pé láti ìgbà yẹn náà ni dádì mi ti yàwó yẹn ẹ wá ṣàkọlà ìyá àwọn èrè àbí iṣẹ́ owó ẹ̀ ní ẹlẹ́dẹ́rù lóru tọ̀ àbí ṣe gbogbo bíi tẹ́yìndé wọn sọ pé àwa la lóògùn tó máa wo ìrì ara wọn sàn ni. the way that you dey here. mo ní òun kò ń tó nǹkan tó yẹ kí n wá kó gbẹ́dúgbẹ́ ìgbéra kó ń yìí rárá rárá eh, kí ló fẹ́ eh, ṣé onídò wà bí. nípa owó kan owó kan ní pípẹ́ mi mọ́ mú mi. kí wàá ló ṣẹlẹ̀ báyìí àmì òfowó òní òfowó oníbàbẹ̀ ya wèrè àmọ̀gbáyé mọ̀ pé bàbá ẹ ti ya wèrè kí ló fẹ́ báyìí. Eh, nǹkan tó ṣẹlẹ̀ ní wípé mo wò sáré wípé píríọ̀dù mi kò rí lè wá kò fẹ́ fún ọ dáadáa mo wá lọ hospital so mo wá carry out pregnancy test doctor will confirm mi pé mo ti almost four months súnmọ́ bí kókó tẹ kókó súnmọ́ tòsí mi mo wá kí ló lè ṣe. mo ti lóyún mọ́ o ti lóyún fún mi. bẹ́ẹ̀ ni mọ́ kò síbi tí mo lè lọ mọ́. tuntun ọ̀la rẹ̀ lè dùnmọ̀ rẹ̀ ó má ṣe bí lẹ́jọ́ o ìwọ nìkan nìkan ṣoṣo ni àwa má rí di. ó mm. ṣe é tún wọ àdìtú olódùmarè àdìtú kò ṣeé gbèjà dára ẹsẹ̀ níbi màmá ìyá o ìyá ìyá dára o. inú mi You know I want that. Kọ́mọ ìdàgbà kó dárúgbó, kò sẹ́ni bíòbíò ọmú rẹ àyà ti ń dùn ẹ̀yìn rẹ lórun ti ń dùn ọ̀rọ̀ ẹni nìyà jẹ́ lọ́jọ́ màmá bá kó ní wúrà ẹni fọ́ lọ́jọ́ màmá ẹni bá lọ ní ẹni wọ̀ mi kí la ó fi màmá wé kí la ó fi ìyá wé kò sóhun tá a ó fi wé o nílé ayé tá a wà yóò. ìyá ìyá mi. ìyá ìyá lára o. nne m nne m ọmọ. ìyá ìyá o. nne m mama. ìyá ìyá o ṣàyé títí títí títí tí. àní bọ́rọ̀ bá kan òkè tó bá kan lẹ̀. àyà òmíràn ó ṣe é ní. bẹ́ẹ̀ adé tún lè fọ́kọ̀ mìíràn bàbá fẹ́. ṣùgbọ́n níbo la ó ti rí màmá òmíràn kò sí rárá rárá kò ṣeé ṣe ọmọ mi ṣorere máa mọ ìyá rẹ lójú ọmọ mi ṣohun tó tọ́ má fi màmá rẹ ṣe o bó lówó bí ó lówó bó rẹwà bí ó rẹwà bó kan lápá bó kan lẹ́sẹ̀ màmá ẹni ni màmá yóò máa jẹ́ búú. Zinamaliza, nimaliza Nirida zikamaki mamai Nigurani kai Nila oro Ate wa oro Nigusu atariwa Wa wa wa mori Ẹni bí ya Tani ó ṣe àṣeyọ. mo wá wá wá ẹni bíyà o ta ni ó ṣe bí ìdígẹ́nu ee máa ṣe o. ìyá níyà o. ìyá níyà o. ìyá dára ẹsẹ̀ níbi màmá. light our